اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته افي يوفق kún الله سبحانه وتعالى تتنشي اكو ta'ala tó tún ṣe àkójọpọ̀ tó jẹ́ yomul ahad tó jẹ́ ti ìgbẹ̀yìn nínú oṣù muharram ọba tó fi ìyọ́nú rẹ̀ kó wa pọ̀ jọ kó má fi ìbínú rẹ̀ kó má fi tó wa ká àwọn qaida usul àwọn òfin tó de ìtọ́sọ́nà fún ẹ̀dá ẹ̀dá tó jẹ́ mùsùlùmí ọ̀nà là tó jẹ́ pé mùsùlùmí gbọ́dọ̀ yanjú rẹ̀ tó bá fẹ́ rí àṣejèrè àṣeyọrí láyé ń bí àti ní gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama àkọ́kọ́ rẹ̀ tá a ti kọ́kọ́ yanjú Allah subhanahu wa ta'ala ó pe àkíyèsí wá sí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam lọ́lọ́run ọba dojú ọ̀rọ̀ kọ́ torí wípé níṣe sí lárúbáwá tí allah subhanahu wa ta'ala tó fi rán tó jẹ́ èdè tí allah subhanahu wa ta'ala fi sọ tírà rẹ̀ kalẹ̀ tí a bá fẹ́ pa gbogbo àwọn èèyàn pọ̀ a fèsì ẹni lórí tá a bá ti fèsì rẹ̀ báyìí sọ báyìí fún sọ báyìí fún òní ọ̀wà sọ fún àwọn ọmọlẹ́yìn tó ń túmọ̀ sí ni pé ifrad ni ghayru muayyan ẹni tá a dojú ọ̀rọ̀ kọ kìí sóhun gangan là ń bá wí aránṣẹ́ ni bọ́rọ̀ tó jíṣẹ́ náà sallallahu alaihi wasallam ṣe bí àìwò kejú ẹni sìn ó ní la'in ashrakta tó o bá lè ṣẹbọ la yahbitanna amaluk gbogbo sẹ́rẹ̀ ó bí wò kò kò pọ́síbù mustahil kò ṣeé ṣe kó jìṣẹ́ lásán sílẹ̀ wá ṣe ṣírkù kò pọ́síbù. ó ní wa qada rabbuka alla ta'budu illa iyyah wa bil walidayni ihsana ọlọ́run ọba pa wípé kọ́ ọ má sìn kankan àfohùn nìkan ọba adẹ́dá o kó o dẹ̀ ṣe dáadáa sáwọn òbí méjèèjì ṣọ́ba kankan láyé nù wọn kò kankan láyé nù so ó ń la sùn but kò ń ká gbà lérò òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam aha kì í ṣe yẹn nìkan gbàtọ́ sọ wípé la taj'al yadaka maghlulan maghlulatan ila rẹ gbé mọ́kàrọ̀ sọ́run. So, láì ṣe ẹ̀tọ́ tó yẹ o ṣe ẹ̀gbà wa pọ̀ tó wá wípé atẹ́gùn gan ó ń tò ni níbi ọrẹ títa kìí tọrẹ níwọ̀nba yìí máa tọrẹ rẹpẹtẹ ni kìí dẹ́ ṣe yun nìkan Allah subhanahu wa ta'ala yìí pé ṣùgbọ́n o tó ń bá ná nǹkan o ṣọ́nu ilé o má jẹ́ kí inú ilé kọ́ wá ṣòfò o ẹ̀gbà wá wá wípé tí nǹkan bá ti dé gbẹdẹmukẹ oúnjẹ ọdún kan lòjíṣẹ́ lásán àṣàlà máa fi lé sallallahu alaihi wasallam tọ́lọ́n bá ti gbé kẹrẹ̀ dé òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam kì í fi àwọn aráalé kì í fi tiwọn tàfàlà ó ní ibda bi nafsik thumma bima ta'ud tí ọlọ́run bá gbé kẹ́ rẹ̀ dé fún ọ jẹ́ á rí àpẹẹrẹ lára rẹ wípé nǹkan ti yàtọ̀ má dọwọ́ bò tọ́rọ ọlọ́run ọba sọ pé fa'amma bi ni'mati rabbik fahaddith má dọwọ́ bò tó bá jẹ́ wípé tẹ́lẹ̀ ọ̀ ń wọṣọ tí ò tó fẹ́ kú káàtó tọ́lọ́run ọba bá ti gbé ìkẹ́ dé ọlọ́run ọba fẹ́ tó bá fẹ́ tóun bá kẹ́dà kóun rí àpẹẹrẹ ẹ̀kẹ́hùn lára rẹ̀ àtàwọn tó ń rọ̀ka ẹ̀sìn Islam yìí sẹ́sìn tó jẹ́ pé bó ṣe wù ní rárá Allah subhanahu wa ta'ala ó ti lálẹ̀ fún wa bá ṣe ṣe kọ́ wa ná wó sára sẹ́bí sára yìí kọ́ náà níwọ̀ntúnwọ̀nsì bó o ó ṣe náà Allah subhanahu wa ta'ala ṣàlàyé rẹ̀ àmà mú ibi tí ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala tó ti kọ́kọ́ pe attention wa sọ̀rọ̀ òní wípé gbogbo sẹ́ẹ̀rì tá a bá ṣe o májẹ̀mú mẹ́rin gbọ́dọ̀ pé tí ó bá pé iṣẹ́ wọn ò ní yanjú o àkọ́kọ́ iṣẹ́ eré òní tọ́jẹ́ pé ọlọ́run pa àṣẹ rẹ̀ òjíṣẹ́ náà sàlám ti ṣàlàyé rẹ̀ eléyìí ò ní iṣẹ́ eré ìgbà tá a ṣe é a gbọ́dọ̀ ṣe é láti fi wójú rẹ̀ òun nìkan ni. لا تجعل مع الله ilahan آخر torí pé kí ni gbogbo ohun tó o bá ṣe tí ì bá ṣe torí ọlọ́run lọ́ba lọ ṣe kò ní jèrè kò ní sèrè ń bẹ kò ní sèrè láyé kò ní sí lọ́run. kí là á pè àṣedànù ọlọ́mọdé àṣà àṣedànù àwọn tó o ṣètòrí wọn wọn ò lágbára rẹ̀ wọ́n tiẹ̀ lè má màá wọ́n lè má mà fún ọ. ọba tó jẹ́ pé wújẹ́wújẹ́ ọkàn rẹ bó ṣe léwu kọ́ pamọ́ tó ọmọ kò dẹ̀ wá ní fi dáadáa rẹ bó ṣe léwu kó kéré mọ́ nínú ọkàn kó fi dùn ọ́ òun nìkan náà ni. òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam onítẹ̀lùgbàgbọ́ òdodo tó bá gbèrò àti ṣe dáadáa ṣùgbọ́n kò sí ṣùgbọ́n bẹ́ẹ̀ náà àníyàn rẹ̀ ọlọ́run ọba ọkọ̀ ládàá kan fún ṣọ́ṣe kí lẹ rò kí la rò yìí pé ó fi ní credential ó fi jórí rẹ̀ o tọrọ gbọ́ lọ́run ọba gbọ́ amen bil ghaib ọmọ rọba ọdẹdà o ọmọ pé ń bẹ ọgbà gbọ́ ó tiẹ̀ gbà fún Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tọ́ba ti di ó gbèrò iṣẹ́ kò tí ì rí ṣe o wọ́n kọ́ ládàá kan fún ọwọ́ àárí ṣe òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọlám ní láti wọ́n máa kọ́ ládàá fún un ní iṣẹ́ ìrí kan tó ṣe wọ́n kọ́ ládàá mẹ́wàá fún tí ó fi máa wọ ọgọ́rùn-ún méje tí ó fi máa wọ èyí tí ò ló ń kà nílọ́po ìlọ́po gbígbàgbọ́ rẹ̀ àti ìdúróṣinṣin rẹ̀ bọ́ bá ṣe bó bá ṣe tó lọ́sísẹ́ náà sàásàlá máa fi ń ṣe kìlọ̀ ó ní istaqimu ẹ dúró déédéé o wala ntahsu ẹ lè máa rírì kẹ́ ẹ dúró déédéé torí pé kíni téèyàn bá ti dúró déédéé fa hasanati amiluha yuktabu lahu ashara amthaliha ila sab'u mẹ́àtì dẹ́ẹ̀fìn dáadáa kan tó bá ṣe láti mẹ́wàá ní ìlọ́po mẹ́wàá ni wọ́n ti bẹ̀rẹ̀ sí máa kọ iṣẹ́ rẹ̀ ni wọ́n ti máa fún ní ládàá kò ní jẹ́ pé ó ṣe kan wọ́n fún lẹ́yìn ládàá kan rárá tó bá ti ṣe kan wọ́n ṣe ìlọ́po rẹ̀ ní mẹ́wàá bí bí dúró déédéé rẹ̀ bá ṣe bó bá ṣe rinlẹ̀ síhun àgbà dúró déédéé jura wa lọ ni Allah subhanahu wa ta'ala ó dẹ̀ rẹ̀ ó ní nínú àwọn tí wọ́n jogún tírà faminihum zalimun li nafsi faminihum muqtasidun faminihum sabiqun bil khayrati bi idhnillah wa dhalika huwa al-fawzul azim faminihum zalimun li nafsi àwọn kan wà lẹ́bù táwọn dúró sí ni lẹ́bù yìí pé ẹ̀sájà kí wákàtí márùn nìkan wọ́n ti ní àṣeyànṣe ṣùgbọ́n kò ní kọ́ má ṣe nǹkan míì tí ò bójú mu ó ń jó bèlèbèlè láàrin kíni láàrin iman àti kófò torí ẹ̀dá èèyàn àtàlìjẹ̀nù látara bí ẹ̀sà ríran tọ́lọ́wọ́n bá ń rojíṣẹ́ náà sàrà sọ́làm lápín sí mẹ́ta àwọn tí wọ́n gbàgbọ́ àyà mẹ́rin péré lọ́lọ́run fi yanjú ọ̀rọ̀ alladhina yu'minuna bil ghaibi wa yuqimuna as-salata wa mimma razaqnahum yunfiqun ما أنزل إليك وما أنزل من قبلك بالآخرة هم أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون ọyàn ìjùmọ̀ bá àwọn kan wà wọ́n ní àwọn ọ̀gbà gbọ́ kó ló wáyà rẹpẹtẹ lórí àwọn wọ̀nyí tọrọ wọn ọ̀rọ̀ wọn simple innal ladhina kafaru sawahu alayhim أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب بما كانوا àwọn kẹta tó júwe torí ọ̀nà tí ṣe sí wọn fi gbà wá lọ́wọ́ ń júwe wọn lóríṣiríṣi lóríṣi wa minan nasi man yaqulu amanna billahi wa bil yawmil akhir wa ma hum bi mu'minin yukhadi'una Allah walladhina amanu وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبه مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم wọ́n bẹ̀rẹ̀ sí sí wọn lọ́ba torí pé kí ni ṣòkèṣodò àgàbàǹgebè wà lọ́wọ́ wọn kọ́lọ́wọ́n ọba má ṣe tiwa bẹ́ẹ̀. now àwọn tí wọ́n wá gba tíra gbọ́ yìí tí wọ́n dúró déédéé Allah subhanahu wa ta'ala wa ń ṣàlàyé fún wa pé àwọn náà pín sí mẹ́ta o minhum zalimun li nafsi o dúró déédéé tán torí ńgbà tí Jibril alayhi salam tó wá sọ fójì ṣẹlẹ sallallahu alayhi wa sallam ó sọ ipò tólúkálukú wà ó sí mẹ́ta ó ní alayhi islam alayhi iman àti ihsan islam ó ń ṣòpò márààrún òpó márààrún òun ṣe ṣùgbọ́n kọ́lọ́fín kan bẹ nínú ọkàn àkókò máa wọ́n ní a máa ṣe ni torí pé kò rinlẹ̀ tán lọ́kàn rẹ̀ hùn lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí wọ́n bá fi nǹkan míì lọ pé kọ́ wá tọwọ́ lébọ̀ yọ́yà bàrà àdá rẹ̀ ò lójú kan ojú kan ló dẹ̀ yẹ kí àdá ní àdá ò lójú kan yẹtàdàbùtò lọ́lọ́wọ́n bá fi sọ pé faminhum zalimun li nafsi torí kọmọ yìí nínú wọn ara ẹni tó ṣàbòsí sórí ara rẹ̀ kọmọ yìí pé dídúró déédéé òun òun nìkan lórí ire òun lọ́lọ́run bá mi sọ pé yá ayọ́ alladhina amanu ó ní aminu subhanallah ẹ̀yin tẹ́ ẹlẹ́gbọ́n lọ́wọ́ bá gbọ́ ẹ gbà gbọ́ o tún sọ bómi ni wa yuhadhdhirukumullahu nafsa ọlọ́run ọba ń kìlọ̀ ara rẹ̀ fún yín o subhanallah òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní allah subhanahu wa ta'ala sọ fún òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ pé faminhum muqtasidun àwọn kan wà wọ́n kọjá lẹ́vù àwọn wọ̀nyún lẹ́vù wo ni tiwọn wọ́n ní imáni wọ́n gbọ́ lọ́wọ́n bá gbọ́ wọ́n ṣe gbogbo ẹ̀ bó ṣe kàn ṣe pẹ̀lú gbàgbọ́ orin lẹ̀ tí wọ́n bá tiẹ̀ fẹ́ jásẹ̀ ibo ni wọ́n jásẹ̀ sí wọ́n jásẹ̀ sí islam wọ́n jásẹ̀ sí Islam wọn ò ní ṣubú ní ṣubú tó jẹ́ pé ìfarapa yẹn yóò wá e, e, ewu ọ̀wọ́ ó lè jẹ́ pé ṣe tahajud tẹ́lẹ̀ ó ń ṣe àwọn oríṣiríṣi ń sá fún àwọn kankan oríṣiríṣi ó ń ṣe tilawat ó ń ṣe gbogbo gbogbo àwọn nǹkan tó yẹ kó ṣe ṣùgbọ́n ó lọ kó sírú circumstances kan gbogbo àwọn nǹkan yẹn ó wá ń dínkù dínkù dínkù torí wípé lẹ́vù tó wà ń ẹ̀rí ọkàn máa jẹ pé nǹkan yóò jẹ́ bó ṣe kọjá mọ́ yóò wá ẹ̀rú ọmọ ẹ̀rú ọkàn ẹ̀rí ọkàn máa jẹ ẹ̀rú ọmọ bá yóò fẹ́ mọ́ level ńlá a máa ń pàkíyèsí wá sí gbogbo ìgbà wípé gbogbo ìgbà gbogbo condition tá a bá wà gbogbo ibi tá a bá wà o ká mọ̀ pé ọba adẹ́dà wà o ọ̀kan ṣoṣo ni o ọmọ ń tà ń rò o ọgbọ́n ń tà ń sọ o orí ń tà ń ṣe o ìròrí wa ìsọ̀rọ̀ sí wa ìṣesí wa kájẹ́ kọ́ dá lérí báyìí o kẹ́rì ọkàn máa jẹ́ wa lórí báyìí o torí kí ló wí ó ní fa amma man khafa maqama rabbih ẹni tí ń páyà pé ọlọ́run ọba lékè ọ̀la léhùn lórí ọmọ tóun rò ọgbọ́n tóun sọ ó dẹ̀ rí tóun ṣe tí ń jẹ́ kẹ́rì ọkàn jẹun báyìí wa naha an-nafsa 'anil hawa ọ wá kọ̀ fún ẹ̀mí rẹ̀ kò jẹ́ kẹ́mi òun ó tiun lè ṣe tí ọba adẹ́dá ọ̀fẹ́ kí lọ́la wọn bá sọ. alladhi la yukhlifu al-mi'ad ọba tí ìyá àdéhùn rẹ̀ padà ó ní fa innal jannata hiya al-ma'wa kọ́lá òun ṣe tiwa nírọ̀rùn bẹ́ẹ̀. ní fáàmì man tagha ṣùgbọ́n ẹni tó ń wò yí pé kí ni. jahada واستيقنته أنفسه نفسه ظلما وعلوا ó ṣàríyànjiyàn pẹ̀lú rẹ̀ ẹ̀rí ọkàn rẹ̀ dẹ̀ ń jẹ́ ó pé o ò sí ń bí tẹ́lẹ̀ ọwọ́ àwà ń ń sìn ń gbọ́ ọba yẹn ó fi bí ilẹ̀ níbo lọ ń lọ bó o sọ̀rọ̀ rẹ̀ ó sì jẹ́ ẹ̀dá tí ọba yanjú èèyàn orí orí burúkú ni ó pàtàkì eléyìí wò á sẹ̀rẹ̀ lẹ́ hayata dunia ó jẹ́ kí yín ní sòdò ayé kó róhùn lójú kí lọ́lọ́run bá sọ fẹ́yìn náà jahima ìyẹn máa wà dájúdájú iná jahim òun làgúnlẹ̀ sí rẹ̀ kọ́ lọ́run ó yà wáyà bẹ́ẹ̀. martabatul ihsan àwẹ̀ gbígbà àtàwọn ọgọ́rọ̀ àwọn ṣe ẹ̀sìn táǹtì ń bá bọ̀ látinú. No Rajab ntí wọ́n fẹ́ kó mú adúró lé ni káfí ní istiqama wa aleykum salaam tala bá káfí ní istiqama ọlọ́run ọba wa ọ̀kan ṣoṣo ni o ọmọ ntá ń ro ọgbọ́ ntá ń sọ orí ntá ń ṣe o ìsọ̀rọ̀ sí wa ìròrí wa ìṣesí wa a gbọ́dọ̀ jẹ́ kó dá lérí báyìí o ó ń ṣèkìlọ̀ afanaj'al al-mujrimina kal-muslimin ṣé ọ̀tọ̀ àwọn òbílẹ̀jẹ́ èèyàn àtàwọn tí wọ́n juwọ́ jùsẹ̀ fófin wa ká ṣe wọ́n bákan náà wọ́n wá ń bí á léèrè ma lakum kayfa tahkumun ah, ẹ̀yin náà wò ṣó ètò òun òfin ṣó bọ́pọ̀ lọ ṣó yẹjú am lakum kitabun fihi tadrusun. abẹ́ rí tíra kan tẹ́lẹ̀ tọ́ka sí ni tó fi léyìí lọ́lẹ̀. bàtí àwọn alòlùkìtà àbọ̀n sọ pé nánú àbùnà ọlọ́ àhìbáò àwa lọmọ ọlọ́run ọba àwọn ìṣẹ́rú rẹ̀ àwa làyànfẹ́ rẹ̀ ó ní bẹ́ẹ̀lì antum bashar mimman khalaq ẹ̀dá ni nínú ẹ̀dá tọ́lọ́run ọba dá ẹni tó bá tẹ̀ lófin òun òun ó tò síbi ire ẹni tó bá yapa sófin òun òun ó jẹ́ ń yà bí wọ́n léèrè kí ló dé táburú fi ń kàn wọ́n tó bá jẹ́ pé bí wọ́n ṣe sọ̀hún ló ṣe rí. waman asdaqu minallahi qila waman ta ló lè sòdodo ọ̀rọ̀ tọ́lọ́mọba ta lọ́mọ ọ̀rọ̀ gbé kalẹ̀ bí ọba mi Allah subhanahu wa ta'ala. gbogbo sẹ́tọ̀bọ̀ tẹ̀dọ̀ ọba ṣe iṣẹ́ tó dáa ọ gbọ́dọ̀ fi sun ọba adẹ́dàlẹ̀ ojúure rẹ̀ nìkan ní fi ń wá iṣẹ́ tá à ń bá ń fi ń wójúure rẹ̀ ńjọ́ láàrí ńjọ́ láàrí ó dìgbà bá pàdé ó dìgbà bá pàdé ọlọ́run ọba nínú ọgbà àlìjẹ́nnà ọgbà àlìjẹ́nà stepping stone ni n tá à ń fẹ́ gangan ni a fẹ́ rí ọba tá à ń sìn gbogbo ohun tá à ń ṣe à ń fi ń sùn pé a fẹ́ fi rójú re rẹ̀ ṣùgbọ́n gbà tó jẹ́ pé àdọ́gba àlìjẹ́nà tó rójú re rẹ̀ ntọ́fanu agbọ́dọ̀ gbélé yìí iṣẹ́ yìí ló fi jẹ́ pé tawhid tawhidan tawhidullah subhanahu wa ta'ala bil ibada. وتحيد نبينا صلى الله عليه وآله وصحبه وسلم بالمتابعة ọlọ́run nìkan la gbọ́dọ̀ sìn Muhammad nìkan la gbọ́dọ̀ fìjọsìn wa jọ sallallahu alayhi wa sallam. kí ni ìwọ̀ kẹta tó gbọ́dọ̀ pé jídù a gbọ́dọ̀ mú lókùnkùn náà a gbọ́dọ̀ mú ọwọ́ yẹn túrú mú ká mu ní mu ẹ bọ́ bá lè ṣe ọ̀sẹ̀ ni ó ní khudhul kitaba bi quwwa gbé tírà yìí mú gbámú dáadáa òfin inú rẹ̀ gbámú kìí ṣe ń tọ́ àmọ́ bọ́ bá wù mí ṣe bí ọba wù mí mọ́ ṣe la kílẹ̀ kẹrin òní kíni musara agbọ́dọ̀ sálápá ń tètè tí wọ́n bá ti sọ pé nǹkan báyìí ni o lẹ́sẹ̀kẹsẹ̀ ló fi jẹ́ pé àwọn ni àkọ́kọ́ ńgbà wọn fi sọ̀rọ̀ hijab lẹ́sẹ̀kẹsẹ̀ ló ṣẹlẹ̀ aṣọ tó lukaluku ní wọ́n bẹ̀rẹ̀ sí yá lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ọ̀yá òfin ti dé ńgbà wọn ti ń tẹ́ni tọ́ innamal khamr wal maisir wal azlam rijisun min amali shaitan tọ́lọ́wọ́n bá ka gbogbo ẹ lọ ó ní fashanibuhu ẹ pa gbogbo ẹ tì àwọn ọ̀mùtí ìsìn olòṣì ọ̀mùtí làwọn inú ògò ni wọ́n ti mu tiẹ̀ táwọn ti ń jọ̀hún kòkò dúrọ́ọ̀mù ni wọ́n fi ń rẹ́ agbada ni wọ́n bẹ̀rẹ̀ sí fọ́ gbogbo ẹ̀ ni torí pé kí ni òfin ti dé fún àwọn wo alẹ́bínà àmàlà àwọn tí wọ́n gbọ́ lọ́wọ́n ọba gbọ́ wípé n ti ń sọ yìí o òdodo ni àwọn ọlọ́pàdé eléyìí pàtàkì ìyẹn máa ń ṣalápẹ̀ntìtì rẹ̀ iṣẹ́ báyìí lèèyàn rere ń jẹ òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa alayhi wa sallam ó fún wa láwọn àkàrò bíi mélòó kan pé èrè ń jẹun kò dìgbà bá dọ̀hún fìrí rẹ̀ á rí ń bí kí ni fìrí tó wí ó láwọn mẹ́ta kan nínú àwọn tí wọ́n ti kọjá lọ. ó ní táwọn halul kitab tí wọ́n bá ń sọ̀rọ̀ ẹ má pèrọ ni ẹ má dẹ̀ múlò dodo. la tukadhibuhum wala tusaddiquhum ẹ má pèrọ ni ẹ má pèlò dodo ẹ lè gba ọ̀rọ̀ wọn wá ọ̀rọ̀ wọn tẹ́ gbà wá kí la fi wọ́n tá a fi mọ̀ bóyá ó mu àbí ó mu èyí tí kuranu bá ṣe tẹ̀sídìkù rẹ̀ tàbí tó yìí ṣe lásán àsálàm tó bá fẹsẹ̀ rẹ̀ ní rẹ̀ pé bẹ́ẹ̀ ni bó ṣe rí ni torí kùránì méjì ni èyí tá à ń kà àti èyí tá à ń fi ń lò ó súnà ni kùránì kejì tá à ń fi ń lo èyí tá à ń kà tọ́lọ́run ọba sọ̀kalẹ̀ méjèèjì náà ọlọ́run sọ méjèèjì kalẹ̀ ni ọ̀kan á fi tu ọ̀kan á máa ka ọ̀kan á fi tu òfin sọ pé òtítù kùrán wa mithluhu máa wọ́n fún mi ń kùrán àti nǹkan míì bí rẹ̀ pẹ̀lú rẹ̀ nǹkan míì bí rẹ̀ pẹ̀lú rẹ̀ ni màá fi tu ló fi sọ pé innama harrama rasul mithlu ma harrama Allah ntòjìṣẹ́ náà sàásìlà ń bá ṣe léèwọ̀ bí ntọ́lọ́ ń ṣe léèwọ̀ ni o òjìṣẹ́ náà sàásìlà fi ń kígbe yìí sallallahu alayhi wa alihi wa sallam òjìṣẹ́ náà wọ́n á mú nínú àwọn nǹkan tó ti kọjá lọ yìí wọ́n á mú sétí gbọ̀ wá wọ́n láwọn mẹ́ta ni wọ́n wá jíjẹ mímu lọ ilẹ̀ wá fẹ́ ṣú wọ́n wá fẹ́ wábi forí sí pamọ́ ná. lòkúta wọ́n bá kó sínú kògó hir ghar lòkúta bẹ̀m̀bẹ̀ kan ló bá ṣubú ló bá dí wọn mọ́bẹ̀ kò sí bí wọ́n ṣe jáde wọ́n wá ojú ara wọn bọ̀ tí ń bá wọn ti jẹ́ ní tí wọ́n lágbòye wọ́n mọ̀ yìí pé àbáyọ wà àbáyọ wo àbáyọ tí máa so òkè dilẹ̀ n tí èèyàn ò ní kápá tí kápá rẹ̀ ó dé lẹ́sẹ̀kẹsẹ̀ kí ni àánú lọ ìrànlọ́wọ́ ọba adẹ́dà tó jẹ́ yí pé ó lè má fi sábàbí kankan sí i ó lè yú ọ láì jẹun ó lè mú ọmọ dunnú láì ní nǹkan kan ẹni tó dẹ̀ ní gbogbo ẹ̀ ní inú rẹ̀ ò ní dùn ẹni tó dẹ̀ ń jẹ gbogbo ẹ̀ ní kò ní yó Allah subhanahu wa ta'ala torí kí ni àtayọ àti dùnnú àti gbogbo ẹ̀ ọwọ́ ta lọ́wọ́ àfẹn tó bá fún gbogbo nǹkan yìí sábàbí ni tó bá dẹ̀ wù ú alóhùn ò tiẹ̀ lò ó torí wípé sábàbí ò dé òun kò dé torí pé wọ́n lágbòye wọ́n á ní hmm, ó o tòró ní ya ayyuhal ladhina amanu taqullah wabtaghu ilayhil wasila ẹ̀yin tẹ́ ẹ gbọ́ lọ́wọ́n ọba gbọ́ o ẹ páyà rẹ̀ kí ni ìtumọ̀ rẹ̀ ẹ pa àwọn òfin rẹ̀ mọ́ ẹ wá fi iṣẹ́ ẹ̀yin tẹ̀ ń ṣe ẹ fi ṣe àtẹ̀gùn láti fi wá nǹkan lọ́dọ̀ rẹ̀ wọ́n wá pera wọn ẹ jẹ́ à wo àwọn iṣẹ́ rí tá a bá ti ṣe tó jẹ́ pé àṣẹ torí nǹkan kan o àfi torí ọba adẹ́dá nìkan ni ká wá fi bẹ̀ẹ́ kó ayọ̀ nínú ewu tá a wà yìí torí ewu ni ah, tọ́yẹ bá ti ṣe mọ́bẹ̀ ń bọ́ ọba yá òǹgbẹ ọ̀wọ́ ebi ọ̀wọ́ ikú ń bọ̀ nù ọ̀kan nínú wọn wá ní ohun èé jẹun òun láwọn òbí méjì wọ́n ti gbó òun èé jẹun àfi tí wọ́n bá jẹun náà ẹ jẹ́ àwọ hikman ńlá kan ó ṣe jẹ́ pé ìyún òjíṣẹ́ náà sàlàsílà ń kọ́kọ́ mú wá. torí ètò tọ́lọ́run bá gbé kalẹ̀ ní wípé wàkàdà rọ́bùkà alla ta'budu illa iyya wa bil walidayni ihsana ọlọ́run ọba ṣe lófin ni a gbọ́dọ̀ sin nǹkan kan a gbọ́dọ̀ lògbésí ayé wa kọ́ dá lórí nǹkan torí nǹkan kan àfi torí ọba adẹ́dá nìkan ká wá ṣe dáadáa sáwọn òbí méjèèjì. ó ní gbòǹwá déńjọ́ kan àwọn òbí ti sùn àwọn ọmọ òun dẹ̀ ń sunkún òun ò dẹ̀ fẹ́ kí wọ́n jẹun ṣáájú àwọn òbí òun méjèèjì òun ò dẹ̀ fẹ́ jẹ́ àwọn òbí méjèèjì subhanallah òun wá ń pàṣẹ fún wọn òun rẹ àwọn ọmọ ìtẹ́ títí títí àlùfájàrí fi yọ nígbà yẹn ni wọ́n jí àwọn á ní oúnjẹ yín wọ́n wá jẹun kó tó di pé òun yanjú tàwọn ọmọ òun ìwọ ọlọ́run ọba bá wá jẹ́ pé torí ìtìẹ́ làwọn fi ló ń fi ṣe tó ń ṣe kó àwọn yọ nínú táwọn wáyé. kí ni gravitational law na law of gravity àgbọ̀ kí ló lé òkúta wọn ọba mú fúkẹ́ sókè ṣe mọ̀ pé this is contrary to normal science àṣé ìmọ̀ kan bẹ tó kọjá science agbára kan ń bẹ tó kọjá pẹ̀tẹ́ẹ̀sì ọpọlọ ọba sún sókè but wọn ò tí ì lè jáde èkejì ni òun ní cousin kan ibnetu amihi bàbá rẹ̀ àti bàbá òun wọ́n jọ bí àpapọ̀ ni obìnrin ni a ah! pé ẹ wù kí obìnrin máa wo ọkùnrin ó ń wo òun òun wá gbowó kalẹ̀ òun fẹ́ bá ṣe ní tí ọkùnrin fẹ́ ṣe pẹ̀lú obìnrin lọ́nà tí ó tọ́ ọmọbìnrin yìí wá ń sá torí ipò nípayà lọ́wọ́n ọba torí ètò pàtàkì jù nínú ẹ̀sìn obìnrin lẹ́yìn ìgbà tó bá ti gbọ́ ọlọ́run ọba gbọ́ tó tẹ̀lé Muhammad sallallahu alayhi tí ń pòfin ma ó ní kọ́ṣọ́ kọ̀kọ̀ rẹ̀. kílọ̀ náà bá fi ròyìn obìnrin rẹ̀ ni ó ní wa mariamu ibnati imran alẹ́tí ibi tó kọ́kọ́ bẹ̀rẹ̀ ni. tọ́tọ́jú kọ̀kọ̀ rẹ̀ ìyẹn wá mú ọmọbìnrin wa ní bùkátà òun wá wò ó pé tá tóun fẹ́ ṣe ọwọ́ tẹ̀ báyìí. òun wá ní tí ọba tó ọba ní bùkátà sá ìrànlọ́wọ́ òun tóun bá ọ sọ láti ẹjọ́ yìí ọwọ́ àkàwọn nìkan ẹ̀gbà wa kan sọ pé kódà òun ti sùn lé ìtàn rẹ̀ méjèèjì ọlọ́run sọ yí pé taqilla páyà ọlọ́run ọba ó mú kìnnáyà kan wá kìnnáyà ohun tó túmọ̀ sí ni wípé má jábàálẹ̀ mi ń obìnrin lélẹ́yìí sọ mí dẹni sọ kíndì nínú mọ tẹkùlọ rántí pọlọ́run ọba wà o ọ̀kan ṣoṣo ni o ó ń bẹ lókè o ó ń wò wá o ọmọ ń tà ń ṣe o ọgbọ́n tà ń sọ o ó dẹ̀ mọ èrò ọkàn wa ó rí wa o ó ló ń fò fò dìde torí pé kíni ẹ̀rí ọkàn jẹ́ ẹ ah, ṣé kó sọ pọ́lọ́hún ò sí ni àbí tó bá wà kò rí òun àbí kò mọ ohun tóun rò àbí kò gbọ́ ohun tóun sọ tóun bá sọ yìí ah, òun bá sá wọ ọlọ́run ọba bó bá yẹ pé ohun tóun ṣe òun ṣe torí tiẹ̀ ni kó àwọn yọ òkúta bá tún lọ sókè sí i. ẹnì kẹta ṣùgbọ́n wọn ò tí ì lè jáde náà ẹnì kẹta ní òun bẹ àwọn òṣìṣẹ́ lọ́wọ́ ẹ̀ nígbà àwọn ṣiṣẹ́ tán ọ̀kan nu wọn ò dúró gbowó owó yìí tó ń bá ní kóun ó kó lẹ̀ fún òun ọ̀mọ̀gbà tí ó dé nígbà tí ó fi dé ó lè má mú nǹkan ní bó ṣe rí nípìnlẹ̀ ń jọ́ sí mọ́ lòun bá bá ti bọ oko òun bá invest òun dá sówò. So màálù ti pọ̀ ńlẹ̀ rẹpẹtẹ àgbo ti pọ̀ ńlẹ̀ rẹpẹtẹ oko ti lọ rẹkẹtẹ lórí owó yìí pẹ̀lú owó yìí lódìjọ́ kan lọ́ba dé lójijì báwọn mú nǹkan ọ̀hún owó òun dà ó ní gbogbo ẹ̀ náà ni ó ní wá arákùnrin mo ti mú sùúrù fún ọ tó látẹsítẹsí zí òbí má fi mi ṣe istiza. tẹ̀sítẹ́sí wo bí wọ́n fi mi ṣe istiza wọ́n fi mi ṣe ẹ̀yẹ ṣé mi mú sùúrù fún ọ tó ni ló ń bá ní gbogbo ẹ̀ náà nù ńgbà tí ì rí ọ kó má bàa di bó ṣe mo fi ṣe báyìí òun ti ń rò pé bóyá ń tóun ṣeun nínú rẹ̀ yóò sọ pé ọ̀dà òkú iṣẹ́ ò ń gbà ó ọ̀kàngara gbogbo ẹ̀ ni ṣùgbọ́n gbà tó jẹ́ pé kò sé nítorí tiẹ̀ ariwo ọjà lélẹ̀ ọba tí ń bá nájà tiẹ̀ lówó òun náà ó kó lọ òun dẹ̀ òun yà kangaroo kì í kúkú ṣe tòun lóòótọ́ kì í ṣe dandan ni kó fóun tó fóun fẹ̀yìnmá tí ó fóun parí náà ìwọ ọlọ́run ọba bó bá jẹ́ pé torí tiẹ̀ lòun fi ṣe tó ń ṣe kó àwọn ayọ̀ lòkúta bá sí tán po náà bá jáde. lójíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam ló fi ń fi ń tẹ̀ mọ́ wa létí gbogbo ìgbà gbogbo ní tá a bá ṣe ká ṣe torí iṣẹ́ eré tá a bá ṣe àsọ̀rọ̀ sẹ́bu iṣẹ́ eré tá a ṣe kí ndẹ̀ ní iṣẹ́ eré ìtọ́lọ́hún pa láṣẹ tó jíṣẹ́ ńlá ṣàlàyé rẹ̀ akhlasubu wa aswabu èyí tá a ṣàdáyanrí rẹ̀ tó gúnrégé èyí tá a fi sun tá a ṣe torí tọba adẹ́dà tá a wá fi ṣe tẹ̀lé sòtí tẹ̀lé kò jí ṣẹ́ni sọ̀rọ̀ àṣọlọ̀. òjíṣẹ́ náà sàrà sàlám fi ń ṣèkìlọ̀ ọyún gbogbo ìgbà òjíṣẹ́ náà sàrà sàlám ní arákùnrin kan nínú àwọn tá a ti kọ́ tó kọjá lọ náà ni ó ní òjò ó rí èsújò ó dẹ̀ ń bẹ ní abẹ́ ìsújò òun ó wá gbólóhùn gbólóhùn kan tó sọ pé má rọ̀jò yẹn síbẹ̀ yẹn o lè rọ̀ sínú oko lágbájá ó ní atẹ́gùn dẹ̀ mi ìsújò lọ kúò níbẹ̀ yẹn ó mì í lọ síbi kan òun wá ń tẹ̀lé títí títí tó e débi ibì kan ó rọ̀ ọ́ òjò rọ̀ síbi gélété kan ó wá sàn lọ sínú canal òun ṣà ń tẹ̀lé e lọ òun ara ẹnìkan tí ò tiẹ̀ mọ ibi tójú ti sùn tóbi kó ọkàn àdìpọ̀ dálẹ̀ ń bí ni ọkàn fi nǹkan chánẹ́ẹ̀lì omi yẹn sínú oko rẹ̀ ni òun wá ní lágbájá ya Abdullah ìrẹ̀wọ̀ ẹrú ọlọ́run ọba kí ló kọ rẹ ná ó ní báyìí ni ó kọ mi ó ṣe déédéé ń tọ́gbọ́ lábẹ́ tó ń lé bọ̀ tọ́wá dòjò síbí. Si pé ah báwo ló ṣe máa ṣe ná àwọn olóhùn òní báwọn ṣe máa ṣe ju wípé tóun bá ti kó èrè oko òun pín sí ọ̀nà kan èyí táwọn ọ̀jẹ̀ èyí tóun invest èyí tí òun ó fún àwọn aláìní àtàwọn tí wọ́n ní bùkátà bóun ṣe máa ṣe nù kò sọ yí pé kó jábélé kólúkálukú ọmọ ṣe tiẹ̀ rárá tọ́lọ́hún ò tó bá wọn àdámọ́ tọ́lọ́hún dá ẹ̀dá tó ti di pọ̀ wà báyìí ọlọ́hún dá ọ lẹ́dà ntọ́rọ̀ mọ́ pọ̀ ọlọ́ba tó dá ọ̀nà ẹni tá a dá ọlọ́ba tó dá ìwọ wo ló fọba tó dá ọ èèyàn kan ìwọ tí wọn dá náà ìwọ fúnra rẹ oníwọ tó fúnra rẹ àwọn míì tún wà tí wọ́n dá pẹ̀lú rẹ̀ àwọn kan súnmọ́ àwọn kan jìn. nínú àwọn tí wọ́n súnmọ́ làwọn òbí méjèèjì àtàwọn tí wọ́n ti táwọn náà tún so mọ́ ìwọ náà látara bẹ́ẹ̀ ò lè fẹ́yàwó ó tún ti tàn ká bàbá ìyàwó rẹ bàbá rẹ ni ìyá ìyàwó rẹ ìyá rẹ ni ó tún ti tàn ká bánu tọ́mọ bá tún wọ̀ ọ́ ìwọ tún ti wọ̀ tó ń bá ń ṣiṣẹ́ ń bì kan àwọn tó ń bá ṣiṣẹ́ pọ̀ àwọn ọ̀rẹ́ àwọn ibi tó ń gbé àwọn alábàágbé gbogbo wọn báwọn ọ̀pẹ ó tún ti ó ti tàn kánú èyàn ò lé ẹnìkan igi kan ò lè dágbó ṣe tó bá ti jẹ́ pé ọ̀kan ṣoṣo ni a lè pe bẹ́ẹ̀ ń gbó mọ́ pé ah ibi tẹ́lẹ̀ èèyàn ń gbére ẹnìkan ṣoṣo ò lè jẹ́ ń bẹ́ẹ̀ so bó o ṣe wà ń bẹ̀ ń ìwọ̀ olúkálukú níwọ̀ rẹ̀ ó fún olúkálukú níwọ̀ rẹ̀ torí pé ń ṣe báyìí allah subhanahu wa ta'ala la yadi'u hajra al-muhsinin àwọn tí wọ́n ń ṣe dáadáa torí wípé wọ́n mọ̀ pọ́ lọ́wọ́n ọba ń wo àwọn ọ wà ọ̀kan ṣoṣo ni ó ń wo àwọn orí ọmọ táwọn ń sọ ó dẹ̀ rí ọmọ táwọn ń rò tí wọ́n ń wá ń fún ọlọ́run ọba ní wọ̀ bó ṣe kí wọ́n fún ọlọ́run kò ní jẹ́sẹ̀ wọn ó gbé. òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ó wá sọ paríparí rẹ̀ kan fún wa kí ni paríparí rẹ̀ wọ́n láwọn mẹ́ta o níjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama ẹjọ́ wọn lákọ̀ọ́kọ́ dá. wọ́n láwọn àfa àwọn olówó àtàwọn tí wọ́n jagun sójú ọ̀nà náà bá ìrẹ́ àfa. ọmọ kéwù o láyé o kí nìdí tó fi ké náà ó pe torí ọlọ́run ọba ni ọlọ́run sọ irọ́ ọlọ́pàá kẹ́dẹ́pt kí wọ́n lè bá a máa yìn ọ́ àfààní ọ́ á onímọ̀ ọmọ ọ̀rọ̀ sọ wọ́n dẹ̀ ti sọ báwọn láyé ìpín tiẹ̀ ti lọ ọjọ́ òní ọjọ́ àwọn tí wọ́n ń ṣe nǹkan torí tọ́lọ́run ọba ẹ máa wọ́ lọ́nu náà. má wọ lọ́nu náà. ẹnì kejì ẹni tí ń náwó sójú ns ó ń ṣe gbìyànjú ó ń ṣe gbogbo ẹ̀ kí ló dé tó fi torí ọlọ́run rárá torí kí á lè bá a sọpọ̀ láwọ́. wọ́n tẹ̀ ti sọ láyé ẹ máa wọ lọ́nu ná subhanallah ẹnì kẹta ẹni tó jagun sójú ọ̀nà ọlọ́run shahid kí ló dé àní torí ọlọ́run bá ní wàá dẹkùn sọ́dọ̀ àtọ́lá ọlọ́run sọ pé rárá torí kí wọ́n lè bá a sọ pé kíni ọ́ wọ́n dẹ̀ ti sọ ẹ má wọ lọ́nu náà tó ń túmọ̀ sí pé kíni iṣẹ́ téèyàn ò bá ṣe àdáyanrí rẹ̀ kó dẹ̀ fi jọ ti òjíṣẹ́ náà sàásìlà kò ní lérè tọ́ba wá tá a bá ṣe é kìí ṣe pé ó dìgbà ọba di ọ̀hún kó tó wúlò fún wa ibi gan insha Allah al-Karim tá a bá fi bẹ lọ́hùn ọba gbogbo ohun tá a bá fi sùn ọlọ́hùn ọba ó fún wa ó fi jẹ́ pé àgbọ́dọ̀ ntọ́ pàtàkì jù tí wọ́n àgbọ́dọ̀ ṣe ṣírkù ṣírkù ìtẹ̀kádì àwọn amẹ́lì ṣírkù nínú ọkàn ìbọ́lọ́hùn ọba wórogún nínú ọkàn tàbí ìbọ́lọ́hùn ọba lórí ìbáàdà tá à ń ṣe gbogbo ohun tá à ń ṣe ó dá lérí wípé à ń fi ń wojú rẹ ọlọ́run ọba nìkan ni à ń dẹ̀ fi ń jò jíṣẹ́ náà sílá lọ sọ́la à ń mú lọ́kùnkúndùn à ń dẹ̀ ń ṣalápá ń tètè pẹ̀lú rẹ̀ n tí máa bí òní wípé èèyàn ò ní jọra rẹ̀ lójú torí pé ńgbà tó ti mọ̀ yí pé kò sí marking scheme lọ́dọ̀ òun ọwọ́ ọba ọ̀dẹ́dà lọ́wà bó bá ṣe tán gan yóò máa wọ ọlọ́run ọba ibi tí mo bá ti ṣiṣẹ́ dáríjì mi o yóò máa kún fún istikfa yóò máa ṣe tawba eléyìí pàtàkì lẹ́yìn eléyìí gẹ́gẹ́ bá a ṣe sọ Allah subhanahu wa ta'ala sọ pé ká ṣe dáadáa sóbì wọ́n béèrè lọ́wọ́ jíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam iṣẹ́ wo ló ní ládájú ó ní ká kírun sí àsìkò rẹ̀ ó ní kò sí láadá kò sí iṣẹ́ tó ní láadá tó nínú ẹgbà omi as-salatu khayrul mawdi'i faman istata'a an yastakthira fal yastakthir ntọ́ dáa jù nínú iṣẹ́ téèyàn máa ṣe láyé lẹ́yìn tó gbọ́ lọ́wọ́n ọba gbọ́tán òun ní ìrun kíkí ẹni tó bá lè ṣe pípọ̀ kò ṣe pípọ̀ ọ̀kan nínú àwọn sábẹ́ òjì ṣẹlẹ̀ sọ̀lá àlọ́ ọlọ́bọ̀ òjì ṣẹlẹ̀ sọ̀lá sọ̀lá ó ní mo fẹ́ kí n wà pẹ́kípẹ́kí pẹ̀lú rẹ báyìí nínú ọgbà àlìjẹ́nà òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́la o ní bùkátà sí nǹkan kan ó lè yun nìkan náà mo ní bùkátà sí onítọ̀ ràn mí lọ́wọ́ pẹ̀lú ìkún fún ìforíbalẹ̀ ìyẹn náà fúláyìn yàn torí wípé o ní forí kan balẹ̀ fún ọba adẹ́dà àyàfi kó ṣe àgbéga fún ọ pẹ̀lú rẹ̀ níwájú rẹ̀ kó dẹ̀ lé ọ jìnnà síná pẹ̀lú rẹ̀ wọn abilé rè lẹ́yìn ìgbà náà ńkọ́ ó ní ìṣe dáadáa sóbì. nínú tọ́lọ́wọ́n bá ń fi ń tètè máa ń síjú àánú wo ẹ̀dá lẹ́yìn ìgbà tó bá tẹ̀ lófin ọlọ́wọ́n bá tán bíi kó ṣe dáadáa sóbì kò sí. bẹ́ẹ̀ náà sì ni kọ́lọ́wọ́n bá tètè fìyà jẹ̀dá. lórí nkankan kò sí ètò tó kó ṣe aburú sáwọn òbí rẹ̀ àwọn òbí ẹ ṣe ní téèyàn bá ta tán Allah subhanahu wa ta'ala sọ pé fala taqul lahuma uffin wala tanharhuma waqul lahuma qawlan karima واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا ẹ wo bọ́ba adẹ́dà ṣe ọba tó mọ̀rọ̀ sọ bó ṣe tó gbogbo ẹ̀ léra wọn má ṣe sí ọ̀wọ́n o má jàgbé mọ́ wọn ọ̀rọ̀ àpọ́nlé ni kó máa tọ̀dọ̀ rẹ jáde sí wọn òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam wọ́n béèrè lọ́wọ́ ọ̀kan nínú àwọn sàábé ẹni tí mo rí pẹ̀lú rẹ ìbò ló ṣe rí sí ọ ó ní bàbá òun ni ó ní tọ̀ má ṣáájú rẹ̀ tẹ́ ń bá ń jọ ń lọ o tẹ́ ẹ bá wà lágbo tí ọba tí ìjókòó má jókòó má pè lóko lọ́fà ní agbo ní tábàtì ẹnìkan bá ti ń jókòó bàbá yẹn oníkólókọ torí àdàpè kọ́mọ́dé yìí gbé látara péńpé wá ń pe ó kọ bàbá rẹ̀ ní olókọ ni olókọ báwọn tàbí ẹ̀sìn tá a gbọ́dọ̀ mójútó torí pé kí ni pé ah brọ́dà yẹn lágbóyé kò níwà kò lágbóyé níjẹba wọn brọ́dà yẹn nímọ̀ bọ̀dá ah, ìṣesí ẹ̀ ló ṣe kínní kò nímọ̀ níjẹba. dànàlẹ̀ ilma biduni adab kanari bila hatab èèyàn kó information jọ kò sí ẹ̀kọ́ pẹ̀lú rẹ̀ kò níwà pẹ̀lú rẹ̀ bí iná tá a dá tí ò sí ni tí ò sí tá a fi dá ṣé náà ẹ wà kò sí. ó pàtàkì àwọn òbí méjèèjì òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní nǹkan kan èèyàn lè fi san ní tí wọ́n ṣe fúnyàn téèyàn bá bá wọn lóko ẹrú téèyàn ra ara wọn padà téèyàn wá firi wọn téèyàn wá tú wọn lẹ̀ tọ̀ ó ti pẹ́ wọ̀ ó ti ṣe. Allah wa alaikum salam tala nínú àwọn méjèèjì sì wẹ̀ ìwọ̀ tí wọ́n fẹ́ ká fún wọn débi pé ká ká ṣe gàgàbò wọn òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní mal'un man la'ana la'ana Allahu man la'ana walidayhi ẹni tó ń bá ń gbé àwọn òbí rẹ̀ ṣépè kíbi gbogbo ọlọ́run ọba máa bá a wọ́n yà wọn sàbí lẹ́nu bó ló ṣe máa wọ́n ni à ó bú bàbá eléyìí eléyìí náà dá tiẹ̀ padà tó ń túmọ̀ sí pé kí ni gbogbo ìwà ẹ̀rí fín tó ṣe síyàn tí wọ́n fi wá ta sáwọn òbí rẹ̀ ó kóra lóhùn mọ́tàsóbi olóbi débi pé wọ́n wàá rán ọ sílé wọ́n ta sí tiẹ̀ náà o gbọ́dọ̀ ṣọ́ra. ìwọ ó ní laysa minna man lam yujil kabirana wa yarham saghirana wa ya'rif li'alimina haqqahu kò sí lára wa o kìí ṣèṣe sí mùsùlùmí ẹni tí ó fún àwọn àgbàlagbà wa lápọ́nlé àtàgbà náà tí ò fún àwọn tí ò láàánú àwọn ọ̀dọ́ wa lójú àdámọ́ ọ̀dọ́ oníkíni ìkọjá àlà bọ́tà àgbàlagbà ni òní ni òní jìnà sí wọn láti máa fà wọ́n padà rárá àìṣe báyìí àìṣe báyìí tó ti di wípé wọ́n fi ọ̀dọ́ lẹ̀ àwùjọ yẹn ò ní tò bẹ́ẹ̀ náà lóbìnrin àdámọ́ obìnrin kárí ọkùnrin àgbàlagbà kan ti ń darí wọn kìí ṣe pé kí wọ́n fi wọ́n lẹ̀ là ètò ẹ̀sìn inú ètò àwùjọ ètò tí Islam gbé kalẹ̀ nínú àwọn òbí méjèèjì tọ̀kan tún wá nípọn jù kan lọ títa ni tìyá pẹ̀lú àwọn sàbí òjíṣẹ́ náà sàrásàrá ni mo ní nǹkan ya Rasulullah ta ni kọ́kọ́ fún oníyà rẹ̀ lẹ́yìn ìgbà náà nǹkan oníyà rẹ̀ lẹ́yìn ìgbà náà nǹkan oníyà rẹ̀ ẹ̀kẹrin ló tẹ̀só sọ ti bàbá ẹni téèyàn láàánú rẹ̀ lójújù torí wàhálà tó ṣe onítàní oníyà ṣùgbọ́n ẹni téèyàn fún lápọ́nlé bàbàrà bàbá ni. èpo jésù àṣàlàn sọ pé wá ti wá lédè yìí. وإن أمراك أن تخرج لهما من دنياك فاخرج لهما bọ̀wọ̀ fáwọn òbí rẹ méjèèjì o tí wọ́n bá ń dìmáàndì nínú nǹkan ilé ayé rẹ lọ́wọ́ rẹ pé ọ̀sá gbọ́dọ̀ fáwọn ni fún wọn o má fi dùn wọ́n ní wọ́n tún wọ́n sí tí ò ní jẹ́ tí ó pa ìwọ náà lára ó pàtàkì débi pé ọ̀kan nínú àwọn ẹni rẹ̀ tó ti ṣáájú ọlọ́ba ibn Abbas radiyallahu anhuma ó ní mo fẹ́ fi arábìnrin kan kò gbà fún mi ọ wá gbàfẹ́ lòmíì tí ì ṣe mi owó wá gbé mi mo wá pa mo pa tán kí n tó mọ tí mo ṣe àwọn ẹni obìnrin yìí wọ́n láwọn yọ̀ǹda mi fọ́lọ́run ah kí ni í ṣe tí n lè mo fi lè bọ́nu kínní níwájú ọlọ́run bá ńgbà wọn láwọn ti yọ̀ǹda mi Ibn Abbas ní ṣé rọdàlá ànihùnmá ṣé ya rẹ̀ wà láyé ó ní kò sí ó ní ha lè ṣe tọ́wọ́ bá kó kún fún bàdà ọ̀kan nínú àwọn sábẹ́ òjíṣẹ́ náà sàásánà wa ni òun wá gbẹ̀yìn lọ bá Ibn Abbas radiyallahu anhuma yìí pé kí ló dé tó o fi béèrè yìí pé séyà rẹ̀ yìí wà láyé ó ní à mi rí nǹkan kan tọ́lọ́run ọba fi tètè ṣàánú èèyàn lórí ìyà tó ti fẹsẹ̀ rinlẹ̀ wípé ìyà yìí ọ jẹ́ bíi pé kéèyàn ṣe dáadáa sí ìyà kí ìyà wa ní mo yọ́nú sí ọ mo dùnnú sí ọ. téèyàn bá fojú wọn gbolẹ̀ ọlọ́run tètè máa fìyà jẹ̀yàn kọ́lọ́run má jà kọ́mọ́ fìyà rẹ̀ jẹ wá látara wọn. mo ní ṣáàhìdì kan gédégbé báyìí bàtà àkọ́kọ́ fi sẹ̀ dẹ́kọ̀ rán pẹ̀lú láwà ní àmọ́ tí òwe láwà ní ò serious báyìí sáìdì èbúté mẹ́ta yìí obìnrin kan wà ó ní supermarket tó tóbi gan kì í ṣe mùsùlùmá àwọn tí wọ́n ń bá a ṣiṣẹ́ tẹ́ ẹ bá rí bí wọ́n ṣe máa ń rágàgà ààbò bẹ́ẹ̀ ṣe máa ń bẹ̀rù rẹ̀ ẹ̀rù ẹ̀ wò máa wò pé bóyá nǹkan lọ́ọ́ dá wọn ni ìyá kan wá wà ìyá àgbàlagbà ni bí ṣe máa ṣe sí ìyá wọn àfi bí ìgbà tí ó jẹ́ pé ìyá wọn kan nulẹ̀ ni wọ́n kí ni ìyá ẹ̀ fi ṣe wọ́n ní ìyá rẹ̀ ni subhanallah la'anatullah ala al-kafiri mo ní ìyá rẹ̀ mo dẹ̀ rọ́ ń gbà yẹn mo bá lọ bá mo fẹ́ ra nǹkan lọ́wọ́ rẹ̀ èmi mo láfẹ́ ra nǹkan mo ní wọ́n ní ìyá rẹ̀ lẹ́ni ìyá ó jẹ ọ láìpẹ́ ìyá dùndúyà pẹ̀láta ó mú mi sí yóò jẹ ọ láìpẹ́ ọkọ̀ kan wòye pé kí ló ń ṣe lé ẹ̀ pé ẹni tó aṣọ jàlábíà funfun pẹ̀lú láwàní tá a fi mọ́rí nǹkan kan wọ́n wò ó ké kí ló ń ṣe àwọn ṣé kìí ṣe àwọn fanatics tí wọ́n sọ ni kì í dẹ̀ ṣe mùsùlùmá wọ́n ní ìyá rẹ̀ lélẹ̀ ló ń tú tiẹ̀ báyìí ta ló yẹ kó kírètì ibì kan fún nínú bí kọ́ ọmọ gbé gẹ̀gẹ̀ torí kó lè bá aṣọ ríire lọ́wọ́n fi nulẹ̀ báyìí ìwórìí yẹ ọ jẹ́ láìpẹ́ subhanallah kó sùn yẹn ó tó lọ kí ló ṣẹlẹ̀ ibi importation kankan ayé àwọn ìdí àgbọn ẹ̀sìn ni wọ́n bá ní wọ́n ká cocaine mọ́ lọ́wọ́ nkankan ọ lọ sí ọ lọ sí fitifiti tí mo bá ti kọjá ládùúgbò àwọn tí wọ́n á pé ah, àfa yìí dẹ̀ sọ bẹ́ẹ̀ o wọ́n ní à kéé nǹkan mi ntí wọ́n dẹ̀ sọ ìtí wọ́n ló ṣe wọ́n purọ́ rẹ̀ mọ́ ni kìí ṣe ipò ṣe lóòótọ́ kìí ṣe pò ṣe lóòótọ́ ló fi jẹ́ pé tíyàn bá ti lóbi méjèèjì láyé Islam fẹ́ kí èèyàn kéèyàn mójútó wọn kéèyàn mójútó wọn dáadáa ọ pàtàkì Allah subhanahu wa ta'ala lórí aya tàfẹ́ tìrìtìlẹ́ni wọ́n wati dhal qurba haqqahu. والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ni ọlọ́run ọba address láti sọ fún wa àti sọ síwájú pé wọ́n dá èèyàn báyìí àti ẹ̀mọ̀ pa ń bẹ ẹ̀ka ti rọ̀ mọ́ wa bàbá ìyá ìdílé ìyá ìdílé bàbá ìyàwó ọmọ ẹbí ará. Allah subhanahu wa ta'ala ọba tó jẹ́ pé òun ní ń pèsè òun ló fún wa wọn ní tó ń bá fún wa o ó ṣọ̀rọ̀ ó ṣe mà ó ṣe pò àti ìdẹ́l kúrúbá ẹ fún àwọn mọ̀lẹ́bí ní ẹ̀tọ́ wọn ẹ̀tọ́ ló pè torí tó ń bá ń fún wọn kọ́ ọ mọ́ mọ́ rò wípé bóyá ọjẹ́ nǹkan kan kọ́ ọ mọ́ fi mọ́ nùkún iregun ni Allah subhanahu wa ta'ala sọ pé hakọ ẹ̀tọ́ wọn their right is their right pé wọn tiẹ̀ bí ọ mọ́ wọn ọlọ́run wá fún ọ ó ti ẹtọ wọn ni lórí rẹ ọ gbọ́dọ̀ fún wọn nínú nǹkan kan. zalkurba àwọn wo ni èèkàn àkọ́kọ́ nu wọn ìyá àti bàbá lẹ́yìn ìgbà yẹn ìyàwó àwọn ọmọ àwọn ìdílé ìyá bàbá ìdílé ìyá àyà àtàwọn tí wọ́n tún rọ̀ mọ́ báwọn àwọn ìdílé ìyá àyàwó àwọn aládùúgbò wọ́n gbọ́dọ̀ fún ẹ lẹ́tọ̀ọ́ bó ṣe lè wò kó kéré tó mùsùlùmí èdè mára tó bá ti kó káwọ́ kó báyìí ọlọ́run kà kó fún un kò ní rí kẹ́ kò ní dunnú ó lè ní lọ́wọ́ pọ̀ tí ń tí ń lé pẹ̀lú ń tó kóró ń kò ní rí kì í sàwùjọ mùsùlùmí. wẹ́lmískínà àti aláìní fọ̀kìr lẹ́ni tí ò ní tó fọ̀kìr àti miskin bákan náà la ṣe tírìtì wọn bọ̀ torí wípé tí miskini gbóná ju ti fakir lọ fakir ó ní kò tó ni but miskini ò tiẹ̀ ní pápá ni fakir lè róúnjẹ àárọ̀ ó rí nǹkan jẹ bọ̀dì kìí ṣe ń tó wù bẹ́ẹ̀ náà ni tọ̀sán bẹ́ẹ̀ náà ni talẹ́ but miskin ò tiẹ̀ rí jẹ pàápàá ni. àwọn méjèèjì láà tírìtì ṣùgbọ́n ètò pàtàkì jù tá a tiẹ̀ gbọ́dọ̀ fi sùn náà ó ní tani miskin wabna sabil arìnrìn àjò tí nǹkan tán mọ́ lọ́wọ́ ó lè lọ́rọ̀ níbi tí ń ti ń bọ̀ hmm. ẹni tó bá lọ hajj yóò máa ń tà sọ mo pàdé ẹnìkan mo fọkọ bó láṣìírí ń wa ẹkún mu wàá ní gbangba Jẹ́dà kí ló dé báàgì tó kówó sí kò sí preparation tí ò ṣe fún hajj yẹn gbà tó tí wọ́n ń ṣe tafsir fún kún watazawwadu fa inna khayra zadi taqwa à ó múra ó mú zadi dání kó dọ́là ó kó pound sterling ó kó gbogbo ẹ̀ ó sẹ́rì yá lọ́nbí ó sì díjẹ́ dàbá yìí ó wá báàgì yẹn tì ọkàn rẹ̀ kọ́kọ́ ṣe gàràrà náà ó ti di ríboríbo lẹ́sẹ̀kẹsẹ̀ ń bẹ̀ ọlọ́rọ̀ dẹ̀ ní nílé làṣẹ kí ló dà ibn sabi ìsìláàmù ọ̀fẹ́ ká máa wò hàn bí ó ṣe fẹ́ ká fo mọ̀lẹ́bí hàn bí ó ṣe fẹ́ kí a wo aláìní níhàn torí pé kí ni gbogbo wa fámìlì ọlọ́run ọba ni wa ẹnì kọ̀ọ̀kan wa a ní contribution tá a ṣe fáwùjọ báwùjọ náà ṣe ní contribution tí wọ́n ṣe lórí wa tẹ́nìkan nù wa bá ti bu ìwọ rẹ̀ kù tí ò mú wa àwùjọ wa destabilize tó lórí ọba mú ẹ̀tọ́ rẹ̀ wá yóò da àwùjọ rú táwọn ọmọ ẹ̀yìn náà ọba mẹ́tọ̀ wọn wá yóò da àwùjọ rú wọ́n fẹ́ kó lukaluku mójútó ìwọ yìí lójú Allah subhanahu wa ta'ala ìgbọ́lóhùn tó lò ní pé hakọ ẹ̀tọ́ wọn bí ìgbà tó yẹ pé sọ ma pé pé à ńgbà tó sàn ń ṣiṣẹ́ kí lóorùn wò ó kò sí ń bẹ̀ mọ́ torí ntọ́lọ́wọ́n bá sọ ni ṣé mi mo fún ẹ tọ́n bá ń wò yí pé ó ṣiṣẹ́ lórí rẹ̀ ni àwọn kan bẹ wọ́n ṣe jù ẹ lọ wọn ò ní. fún ẹlẹ́tọ̀ wọn o Allah wa subhanahu wa ta'ala sọ pé wala tubadhir tabdhira má ṣe ní nàá pa. tabdhir kí ni tabdhir ká má nà tó níbi tó ti yẹ ká ná pípọ̀ ká wá nànà kùnà níbi tí ò ti yẹ ká nà. kò sí ní téèyàn ná sórí in tó tọ́ lójú ọ̀nà ọlọ́run ọba tó jẹ́ tẹ̀bdìr bó ṣe lè wù kó kéré tó ní téèyàn bá ná sójú ọ̀nà tí ọ̀tọ̀ ìnákùnà ni tẹ̀bdìr ni torí pé kí ni ọ̀rọ̀ ìtọ́lọ́hún ọlọ́run ṣe ọ̀rọ̀ ni láti fi jẹ́ kí àwùjọ ó nílọsíwájú irinṣẹ́ lọ́rọ̀ tá a bá lò ó bọ́lọ́run ọba ṣe fẹ́ ká lò ó àwùjọ ò ní tò. yàtọ̀ fún zakat sadakat hibba àti oríṣiríṣi ni wọ́n ní ká máa ṣe ìtààmù tààm lóríṣiríṣi báwọn torí pé kí ni ká fi stabilize àwùjọ. Allah subhanahu wa ta'ala wá ń ṣe kìlọ̀ innal mubadhirin kanu ikhwana shayatin àwọn tí wọ́n ń nànà kùnà tí wọ́n ò na tó tàbí tí wọ́n na kọjá àlà lórí ìbàjẹ́ ọmọ ìyá àṣetán ni wọ́n torí pé ìkẹ́tọ́ lọ́wọ́n bá fún àṣetán kàfìràn kó fi dúpẹ́ fọlọ́run ọba ó fi ṣàyà kókó nàkíní bẹ́ẹ̀ náà làwọn eléyìí náà. Allah subhanahu wa ta'ala sọ pé wa kana ṣètánì li rabbihi kafura àṣetánì sì wẹ̀ ó ṣe àyànkókò nàkí sí ọba rẹ̀ bí ìyá ṣe jẹ àṣetánì yẹn bẹ́ẹ̀ ni ó jẹ àwọn tí wọ́n bá ń ṣe lé tó ń túmọ̀ sí pé kí ni haramu ni. owó tá a bá kójọ báyìí kì í tọ́jọ́ tọ́ba tọ́jọ́ àdánwò ni ó fáwọn tí wọ́n bá kójọ àwọn ọmọ kéékèèké ọmọ secondary school wọ́n ń sọ̀rọ̀ láàrin ara wọn ó ní ọ̀kan ní bàbá òun ògbóǹtarìgì ọlọ́ṣà olè èkejì ní ẹ tí ẹ ò jólè tó tóun tó o bá délé àwọn ó rò pé ẹ ń ta mọ́tò ń bẹ̀ ni àwọn ẹ̀gbọ́n bàbá òun ò dẹ̀ ní àwọn aráalé àwọn wọn ò rí jẹ wọn ò rí wọn ní tó o bá rí gbogbo bí wọn bí wọn ṣe ń ṣe gbogbo ẹ ní àwọn kéékèèké wọn ń ṣe hókùmù wọn hà ká máa lé wọn lórí. Allah subhanahu wa ta'ala ń gbẹnu wọn sọ̀rọ̀ bó ṣe rí nu kì í sì ṣe sí mùsùlùmí ìṣesí mùsùlùmí tó o bá ṣe fún ẹbí ará àti gbogbo àwọn èèyàn tán àwọn tí wọ́n jálábàágbé àwọn tí kí ló jíṣẹ́ náà sàlám sọ kì í ṣe mùsùlùmí ẹni tó yó tí alábàágbé rẹ̀ ń sùn lébi. àwọn opó àwọn ọmọ òrukàn bó ni kọ́ndíṣàn wọn mùsùlùmí èkọrin bámúbámú la yó àwọn ọmọ pé bí ń pọnmọ ẹnìkan láà kí lọ́lọ́wọ́n bá fi kún ó ní wọ́n yìí máa tó ọ̀rọ̀ ìdáná àánihùn tẹ̀gọ́họ̀ rahmati mi rọ̀bí kẹtàrjúwa tó o bá wá lè fún ọ láwọn ẹ̀tọ́ yìí torí wípé ọ há fún ọ náà ṣùgbọ́n o nírètí sí ìkẹ́ ọlọ́run ọba tó ń retí subhanallah faqul lahum qawlan mesura ọ̀rọ̀ tùnú ni kò sọ fún ọ o má sọ yìí pé ṣémi nìkan ni wàhálà ṣe wá pọ̀ báyìí èmi náà ní bùkátà tèmi láà má jẹ́ kẹ́ ní bùkátà kan déwájú rẹ kọ́mọ́ bá dùnú kù bó o tiẹ̀ ní fọ̀rọ̀ tùnú fi dùnú kù ọmọ ìyá mi àwa náà jẹun Ọlọ́run ló bo àṣírí but nínú díẹ̀ tí ń bẹ ńlé táwa náà wò àwọn ẹni ire tó kọjá lọ láwùjọ mùsùlùmí bá ń ṣe ń ṣe ni kí ló jíṣẹ́ lásán làásán làm sọ ó ní inna afdalal a'mal an fi qalbi akhika mu'min sururan. nínú tó lọ́lá jù nínú iṣẹ́ ire òun ni kó o dun ọmọlàkejì rẹ tó jẹ́ olùgbàgbọ́ òdodo kó o dùn nínú. àwòtẹ́kùdíyà ánìwùdẹ́yìnà tàbí o rí i pé gbèsè máa ń mú lágbájá kó o yọ kẹ́lẹ́kẹ́lẹ́ kó o bá san àwọn gbèsè rẹ̀. a ò tètè ìmàhò khubzan kó o fún un lókèlè jẹ kìnnìyà ohun tó jíṣẹ́ náà sọ ni pé fún oní búrẹ́dì jẹ torí ń tọ́kọ́ mọ̀ ní àwùjọ wa ń gbàyàn nù kóbzà mọ́sà àwọn afáwa tí wọ́n bá tún wa ní mọ́sà nísìnyí búrẹ́dì lásọ bí tẹ̀ ṣe búrẹ́dì ẹ mọ̀mí sí torí kò ní nídìí pé àtúnṣe ń ṣe wàhálà kankan lórí rẹ̀ máa wáyá ẹ mọ̀mí sí. tí ò bá sí Allah subhanahu wa ta'ala pé tọ́ ọ bá wá di pé ẹ̀tọ́ wọn tó fẹ́ fún wọn yìí o kò sí torí pé wọn náà nírètí sí nǹkan àwọn afáàní gbólóhùn pé onírètí sì ké ọlọ́run ọba wọn ó túmọ̀ sí pé a gbọ́dọ̀ ṣègbìyànjú a ṣègbìyànjú a wà gbọ́ra gbára lékè ọlọ́run ọba ìké ọlọ́run ọba náà ní yó gbogbo wa kò sẹ́ni tó ní tọ́ba ti wá dà báwọn ọ̀rọ̀ tùnú ni kó sọ fún wọn o bí mùsùlùmí ṣe é ṣe nù o bí ẹ̀kọ́ ẹni tó lágbọ̀ọ́yé tó lóun jẹ́ mùsùlùmí ṣe é rí láwùjọ nù o. Allah subhanahu wa ni bọ́ǹbà wa nà báyìí la taj'al yadaka maghlulatan ila unuqika. mọ́kàá ó gbé ẹ̀wọ̀n o pé ọ̀ ń bẹ̀rù pé kíkiní yìí má tán o kọ́ ọ wá díwọ́ mọ́ kọ́ ọ má nà síta ìkìlọ̀ nù. o lè máa wò yí pé nígbà mo ṣe gbogbo ó yẹ ká plan now láà ó mójútó lé lóòótọ́ ó mójútó òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam wọ́n ní oúnjẹ ọdún ńgbà tí nǹkan bá tọ́lọ́wọ́n bá mú kéde oúnjẹ ọdún kan ọmọ nílé fáwọn fámìlì oúnjẹ ọdún kan ọmọ nílé fáwọn fámìlì ṣùgbọ́n èyí tí lẹ́yìn oúnjẹ ọdún kan tó ti wà ń lé fún wọn yìí kójíṣẹ́ lásán aslan wá mú ọ̀rọ̀ kan kọ́ wá fi pamọ́ dọ̀la là abàdàn. wọn ló kírun imma maghrib sallallahu Alaihi wa sallam isha ọ irun rẹ̀ máa ń gùn ṣùgbọ́n ìyún ya pọ̀ ẹ̀rù wa ń ba gbogbo àwọn sàbí ó wá sájáde nínú òrùn ó wá lọ kó àwọn dẹ̀nánírù kan wá wípé mo rántí pé àwọn owó kan bẹ́ẹ̀ nulẹ̀ ni kò yẹ dọ̀la pẹ̀lú mi kí n má ti pín ká. mẹ́ta lẹ̀dá níbi àdámọ́ ọrọ̀ àwọn tó jẹ́ wípé ọkàn wọn wà mọ́ àyà ń bá wọn wí gán àwọn kan wà ọkàn wọn wà mọ́ lóòótọ́ ṣùgbọ́n wọn ò ní fi wọ ọlọ́run ọba lórí rẹ̀ wọn ò ní fi tàfàlà wọn ó tètè mú kúrò torí wọ́n mọ̀ pé. òróǹro eléyìí kọ̀dọ̀ gbọ́dọ̀ papọ̀ mẹ́ràn ó yé wọn débẹ̀ wọ́n nígbàgbọ́ rẹ̀ àwọn ọmọ wa ah, ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà businessman ni ó nípa ẹ̀ ọlọ́run bá níbi business ẹ̀ arábìnrin kan wá bá ó ní kò yẹ kí n wá bá yín o ọkọ mi ló yẹ kó wá bá yín ṣùgbọ́n ń tijú. àti rówó lé wa san wọ́n dẹ̀ fẹ́ lé a jáde òun gan-an ló sọ eléyìí fún mi ó ní owó eléyìí lọ́wọ́ tí ó kó farabìnrin ṣùgbọ́n ata qalilan fa ra ju díẹ̀ sí pé ju kú mú mẹ́nu kúrò lára ọwọ́ ká ẹ̀kú kò à ń ṣàlàyé tafsir njọ́nà ni ló mú ọ̀rọ̀ yìí wá mo ní ẹni tébi ń pa tó wá fún un ní ìfún tí ò yo nǹkan míì ló tún dákun tí ó bá ti jẹ́ pé o ní tí ó yo lọ́dọ̀ fún un ní tí ó yo ó ní mo gba wáàsí rẹ̀ àfa mọ́yìnà mo gba wáàsí rẹ̀ mo ní hmm. èmi náà ṣe wáàsí kan mo ní bisimilà mo fẹ́ gbọ́ ó ní one fifty ni wọ́n need òun bá kó thirty thousand naira lé lọ́wọ́ ló bá ní ó ní bó ṣe mú un lọ́kàn ó yìí pé one fifty yìí à tóun bá kó five hundred fún ó lọ́wọ́ àlọ́wọ́ ó lóun fi ti dànù ni fún ara ẹ̀ lọ jẹ́wọ́ ó wá supply iṣẹ́ kan wọ́n ti sign gbogbo ẹ̀ tí wọ́n fún lọ́wọ́ ẹnìkan kan dé lójijì ní tí ó kí wọ́n wò lọ́ba wò lọ́ba fagilé but torí pé ó ní teyakos ó ní owó Fatima àfi tóun bá san lọ́ bá gbé fóònù Fatima Fatima Fatima dákun máa bọ̀ èló ló powó òun náà ó ní one fifty ó ní gba two hundred subhanallah subhanallah subhanallah kèé ṣe ohun tó ti kọjá lọ o ọ̀rọ̀ ẹni tó ṣẹlẹ̀ sí gangan ní ń sọ̀rọ̀ yín gbà tá ṣe tafsiru yìí o <laughs> ó ní bí bí àlá ní arákùnrin yẹn bá dẹ̀ tún wọ́n bá ní wọ́n bá pè ń padà ẹ gbogbo kínní lóòótọ́ kì í ṣe fault yín ẹ wẹ́lẹ̀ ẹ pàṣẹ bẹ́ẹ̀ olóòní olóòní <laughs> ya òun ya wó lulẹ̀ sí sùjádà yìí pé Allahu Akbar ó ní àfa mọ́yìnà wàláhì kìí ṣe mímọ̀ sí ẹ̀dá wọn ní alihamudulilayi tó ọmọ bẹ́ẹ̀. wọ́n ní wọ́n dá sí tọ́lọ́nù mọ́tàlásí àwọn èèyàn mílíọ̀n níbẹ̀ nínú ọwọ́ wọn wọ́n wà máa fi five hundred naira wọ́n máa fi gún orí igbá. tájàlú bá wá dé sọ̀hánàlá wọ́n á ní wọ́n wá àfa àká wípé kọ́ bá wọn sa kùránì mọ wá ń béèrè kí ni tí oníkí kùránì wá sí ná kí wọ́n bọ́ ọ sọ àkọ́kọ́ nítorí kí wọ́n ṣe yóò sí lójú ọ̀nà wípé kọ́ lọ́hún ó tètè mú yàrá rẹ súnmọ́ ni àbí kọ́ bọ́ sọ́dọ̀ ọ̀hún èwo ni tó fẹ́ jùzùnú méjèèjì àwọn nǹkan tó wà basit mara tó lè ṣe pápápá ni tó yẹ pé ó rí ìyanu nínú rẹ̀ sáṣẹ torí tọ́lọ́wọ́n ọba pé wọ́n ọba tí ẹni yóò mo ti yọ̀ǹda rẹ̀ fún ọ gba ọba gbogbo ọba ṣe sọ ọgbà bẹ́ẹ̀. because bọ̀dí ewu kò séwu tó tó kéèyàn má lágbọ̀ọ́yé tá a bá pa láì lágbọ̀ọ́yé ní wèrè ayẹpẹrẹ wèrè torí wèrè ò ní tẹ̀klif. nítorí ẹ kó problem rẹ solution problem rẹ ni yọ̀ọ́ dẹ̀ òun gan ni máa wò pé problem òun gangan nù mo rántí olówó kan ọyọ zakat nígbà kan mala Abubakar Gumi rahimahullah rahmatawasa ọ wà láyé ńgbà yẹn ah owó yìí níbo lọ atiri tó wo zakat pọ̀ tó báyìí <laughs> ó lóun máa ṣe transporting àwọn goods kan ni wọ́n ní goods wo <laughs> ọ̀dọ̀ tí ó ní ah èmi ìgbàrú eléyìí so orí zakayọ gbọ́dọ̀ mọ ìyọ o ṣùgbọ́n àwẹ̀ àwẹ̀ gbarú ẹ kí ni kóun ṣe ó ní kó túbá túbá ni kó túbá ni ọ àwọn tọ́lọ́wọ́n ó ṣe fún ẹ ọláyé nínú kí ọlọ́run bá ọdẹ túbá lóòótọ́ kó tó di ọdún tí ó tí ó tẹ̀lé ó di wípé wọ́n fún un ní contract wípé kó máa transport epo epo rọ̀bì zakat tó wá gbé wá lọ́dún tó tẹ̀lé ó ju eléyìí lọ nílọ́po ìlọ́po hada huwa Allah subhanahu wa ta'ala ó ń sọ fún náà sallallahu sallam nínú hadith sahih wípé màláìkà méjì máa ń ṣàdúrà tilẹ̀ bá mọ́ ìwọ ọlọ́run ọba àdúrà tí wọ́n dẹ̀ ṣe mátímátí ni ẹni tó bá náà má jẹ́ ọ tán bẹ́ẹ̀ ẹni tí ń bá ń káwọ́ kò máa kàkò fún má jẹ́ ó ná. لا تغل يدك في عنق إلى عنقك Allah subhanahu wa ta'ala ni wala tabsutha kullal bast fataquda maluman mahsura má wàá ná ju bó ṣe ta bó bí ò ṣe yẹ kó ná o má ná nínà tó jẹ́ pé ò ní mójútó ilé àwọn aráalé rẹ ò ní ní àwọn aráàta ni wọ́n wàá mọ sọ pé ah bàbá kẹ o má ṣe bẹ́ẹ̀ o ọ́ kẹ̀ sínú nánu o ọlọ́run mọ̀jà kẹ́ sínú náà o so n tí ó ṣe ni ó yànjú tinú lé ètò bá wá ó ní ibda bima bi nafsik thumma bima ta'ud ó ní dirhamun anfaqtahu fi tahriri raqaba dirhamun anfaqtahu. للمساكين درهم أنفقته في سبيل الله ودرهم أنفقته لأهلك أعظمه أجرا الذي أنفقته لأهلك أو قال رسول الله صلى الله عليه وسلم حديث tí ìmáàmù Muslim gbà wá òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam fi sọ pé owó tó ọ̀nà láti ẹni tó jẹ́ ẹrú kúò nígbèkùn ṣe mọ̀ pé ládàá pẹ̀tẹ́ ni owó tó ọ ná láti fi gbọ́ bùkátà ẹni tí ò ní owó tó ọ ná fún àwọn tí wọ́n fẹ́ lọ sójú ọ̀nà ọlọ́run ọba àti owó tó ọ ná fáwọn aráalé rẹ torí jíjẹ mímu wàá fi èwo ló ní ládájú èyí tó ní ládájú èyí tó fi yanjú ilé ni o gbogbo wọn ló ní ládà ọ̀bọ̀ tó ó tò lẹ́sẹ̀lẹ́sẹ̀ báwọn ni o ọkọ̀ọ̀kan yanjú tiwọn ná tó bá dàbá mi gan nígbà tó bá yanjú tiwọn ná ẹ lè pera yín jọ báyìí báyìí báyìí lọ ṣẹlẹ̀ o kí ni tí ẹ rò pé ká ṣe fún àwọn alágbájá lójú nínú àwọn ọmọ kékeré wọn lẹ́gbẹ́ nínú tòun ẹ bá wọn fi báyìí fún wọn nínú tòun ẹ bá wọn fi à ń kọ́ wọn ní bí wọn ó ṣe ná sójú ọ̀nà ọlọ́run ọba nù ẹ̀kọ́ ńlá leléyìí fún àwọn tí wọ́n wà normal tàkọ́kọ́ tá à ń kìlọ̀ àwọn tí wọ́n wá ọmọ owó tí wọ́n fẹ́ ná eléyìí ẹ rọra ṣe níwọ̀ntúnwọ̀nsì fáwọn tí wọ́n tí wọ́n wà ní ìwọ̀ntúnwọ̀nsì gẹ́gẹ́ bí ọmọ àdé ènìyàn àwọn kan wá wà o ẹ̀rù jẹjẹ làwọn àfi bí ìgbà tí wọ́n ṣèyàn látara pé kí ni wọn ò ní attachment kankan fáyé tó bá ti di tọ́lọ́run ọba kò sí ní tí wọn ò lè gbé kalẹ̀. àwọn bíi bò àwọn bíi Siddiq al-Akbar Abubakar Siddiq radiyallahu anhu wọ́n ní kí wọ́n wá náwó sójú ọ̀nà ọlọ́run ọba gbogbo ilé ló kó jáde ó ní mo yọ̀ǹda rẹ̀ fọlọ́run ọba ya Rasulullah sallallahu alaihi wasallam àwọn ará ilé rẹ̀ ń ọlọ́run ó tó fún wọn. Umar ibn Khattab radiyallahu anhu ọ represent àwa ordinary ordinary folk ó ní mo pín sí méjì mo fi ìdajì fáwọn aráalé ìdajì yìí tinú léwu náà tọlọ́wọ́n bá ní eléyìí náà tọlọ́wọ́n bá náà àwa ordinary kéèyàn má jẹ́ lẹ́ẹ̀kẹta tí ó rí ntọ́ yẹ kó ṣe ńlẹ̀ wọ́láhì ó ṣe ò ṣe ọlọ́run ó ṣe opportunity lọ́lọ́run fún ọ tó ti rí opportunity ń sapá rẹ kó tó di pé ipá yẹn ò ní sí mọ́ opportunity ń tètè lò ó. ọ lè má sí mọ́ ó ní inna rabbaka yabsutu rizqa liman yasha wa yaqdiru tó bó ṣe wù ní ṣọlá rẹ o ó lè dálẹ̀ rẹpẹtẹ fún yẹn nísìn nígbà tó bá dẹ̀ tún yá yọ kàkó kìí ṣe pé owó yẹn kò ní ṣùgbọ́n kò tẹ́ lọ́wọ́ gbogbo ẹ wà ń ta ìmọ̀kẹ́ jẹ́ ń gbèsè ó ṣiṣẹ́ wọn ọ̀sánwó gbogbo ẹ ọwọ́ ha ntí ò sí lọ́wọ́ tẹ́bí ntí ń bẹ lọ́wọ́ ní jẹ́ ní jẹ́ owó ntí ò sí lọ́wọ́ <laughs> ẹni tó jẹ́ ń gbèsè òní sọ pé torí ikú olówó ń dání ṣé ìyẹn kàn mí ni bá a mówó mi lèmi ń sọ tèmi. Allah subhanahu wa ta'ala ó ní òun lòun máa ń dálẹ̀ fún bó bá ṣe wọ̀n wọ̀nyẹ́kùtẹ̀rù innahu kana bi ibadihi khabiran basira ọmọ gbogbo ń ti ń lọ ó dẹ̀ rìn náà rí bó ṣe wù ní ṣọlá rẹ̀ láti fi rẹguléètì àwùjọ eléyìí pàtàkì fún gbogbo mùsùlùmí ó fi jẹ́ yí pé òṣòlélẹ̀ ìdáyà gbogbo àwọn nǹkan yìí a gbọ́dọ̀ gbọ́yé ká má ṣe àṣedànù ká má fojú tẹ́ńbẹ́lú àwọn òbí wa ká ṣe dáadáa sí wọn ní gbogbo ọ̀nà ká mójútó ra wa ara wa ká mójútó ara wa wo ẹ̀mí wa kárì nírè tí ó lè dúó tí ó ní istiqama ala awamirillah subhanahu wa ta'ala kùránì kíkà wa àwẹ̀ gbígbà wa kìyàmù láìlì wa ìṣe pẹ́pẹ́ ń fúru wa fọ́lọ́hún gbogbo àwọn eléyìí táwọn ń ṣe àwọn tí máa ń baṣẹ́ jẹ́ ṣe á rí mi ṣe á gbọ́ mi ìjọra ẹni lójú tọ́lọ́hún ọba ò fi bún àwọn ẹni ire tó kọjá lọ a gbọ́dọ̀ ṣàmọ́lẹ̀ kádàánù tán po torí pé ọlọ́run bá kẹ́ ẹ pẹ̀lú àgbọ̀yé fẹ́fẹ̀fẹ́ ọ̀hún àwọn òye pé kò sí bó ṣe jẹ́ ọ̀hún à ń fojú ojú tẹ́ḿbẹ́lú wo gbogbo àwọn èèyàn sọ̀hánà sọ́lọ́n ti gbà ni. ṣọ́lọ̀ ti gbà ni a ẹ̀gzáàmù ayé tá a wá ṣe o lè rí èèyàn nínú ẹ̀gzáàmù o ti ń gbọ̀n o lè ti sọ pé o yóò fèèlì ó dìgbà rìsọ́ọ̀tù bá jáde a o lè wà nínú ẹ̀gzáàmù kí jìnnìjìnnì mu kọ́ máa làágùn kọ́ máa ṣe gbogbo kọ́ máa gbọ̀n sọ wàá sọ yìí pé ah ẹ̀gzáàmù o ti fèèlì rẹ o láà lójíṣẹ́ náà sàásìlá fi sọ yìí pé káṣọ́ra bá ṣe kọ̀rẹ́kìtì ara wa bá ṣe báwọn èèyàn sọ̀rọ̀ ká mọ̀ bá wọn sọ̀rọ̀ bí ìgbà tó yẹ pé àwa la dá wọn bí ìgbà tó yẹ pé àwa ti là àwọn jẹ́ ní ìparun là wọ́n wá ń fún wa ní àkàrò lórí ẹnìkan tó ń tún ọmọ àyà rẹ̀ ó ń pe ọmọ àyà rẹ̀ sákìyèsí ó ń pe sákìyèsí ọ wá kọjá àlà ọ wọ̀ná pẹ̀lú gbogbo ní tàǹsọ̀ yìí ọ̀sá ṣe ọ wọ̀ná ọ wọ̀ná ẹnìkan ló lè sọ tani Allah subhanahu wa ta'ala àfi tó bá gbé sí òjíṣẹ́ náà sàásìlà lẹ́nu àwọn sàbẹ òjíṣẹ́ náà sàásìlà ń lọ ogun nínú hadisi Bukhari wa Muslim wọ́n rí arákùnrin kan ó ṣe gbìyànjú gan wọ́n wá rò pé ó ti tán ni wọ́n wá sọ fún òjíṣẹ́ náà sàásìlà pé ah làgbàjá ó ṣe gbìyànjú gan ó jagun ó ṣe gbogbo ẹ̀ òjíṣẹ́ náà ní ọmọ náà ni. Ah! ọmọ anákẹ́ tó ti kú tó ti jagun báyìí tó ṣe kíní báyìí ah! n tí wọ́n sọ lórí ẹni tó kú sójú ogun bó la ṣe fẹ́ ṣe sí ọ̀rọ̀ òjíṣẹ́ náà sára bó la ṣe sí. wọ́n wá lọ wo ẹni àṣekéèkú ó ń jẹ̀rora Eh, oró àwọn egbò tó ṣẹlẹ̀ sí lójú ogun ni ó wá mú ọkọ̀ torí pé kò lè mú sùúrù mọ́ ó bá gúnra rẹ̀ pa ìgbà yẹn lọ́sẹ̀ tó wá kú wọ́n wá sọ fójíṣẹ́ náà sallallahu alaihi wasallam ìgbà sọ fún báyìí ó ní ashhadu an la ilaha illallah wa anni rasulullah ó ń gan ọmọ tìtẹ́lẹ̀ ńgbà tí wọ́n fún un ní rohùn ni Jibril sọ fún yí pé sọ fún ọ yí pọ̀ mọ́ náà ni but bí ó ṣe jẹ́ òkọ̀ mọ́ sallallahu alayhi wa sallam lẹ́nu wula yẹn ti kọ́ ànilá wa kọ̀mọ́ ti tẹ́lẹ̀ géèbù ni kọ̀mọ́ ti tẹ́lẹ̀ sọ fún ọlọ́run ní jírí sọ fún ìpè ọmọ náà ni torí ẹni tí sọ́bùrù alẹ́lbẹ̀lẹ́ sọ́bùrù ìmúsùúrù lórí àdánwò ọ̀ràn yẹn ni fún mùsùlùmí torí pé kí ni lan yusibana illa ma kataballahu lana nǹkan kan ò lè ṣẹlẹ̀ sí àfin tọ́lọ́ wa bá ti kọ fún wa tó bá ti mú wá sùúrù ni tó bá ti mú dẹ́kun wá ọpẹ́ mùsùlùmí ọmọ ntí mùsùlùmí máa fi lò gbèsè ayé nu tó bá dé alihamudulilayi tí ó bá dé alihamudulilayi náà ní pẹ̀lú sùúrù kọ́lọ́n fa sùúrù àdèmàbẹ̀ torí kò sí ètò ṣe tọ́já burú ń bẹ̀ Allah subhanahu wa ta'ala lọ́fi jẹ́ pé gbogbo ìgbà a gbọ́dọ̀ jẹ́ kí ìṣesí wa kó dá lérí àwọn àgbọ́yé ká má baà ṣìwàwù torí tí àgbọ́yé yìí ò bá yanjú àṣìrò máa bí sọkúsọ ìdẹ̀ máa bí ṣìwàwù kí ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala kó bá fọ wa mọ́ kọ́kọ́ wa máa ṣe kó má dojú ọ̀rọ̀ wa rú kó a jèrè láyé ń bí kó jẹ́ a jẹ́ ní gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama sọ. اللهم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك اللهم صل على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما صليت على ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما باركت على ال ابراهيم انك حميد مجيد السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته جزاكم الله خيرا نعم شكي أقوى أبو عبيري ok now ìbéèrè àkọ́kọ́ sá so ìgbà tí ẹ fi ń bá wa sọ̀rọ̀ nípa wípé ànábì máa ń tọrẹ so ẹ ṣàlàyé fún wa wípé ó kírun lọ́jọ́ kan ó yára kírun yìí so ẹ wá sọ wípé ó tara kó lórí irun ṣé orí irun ló ti kú ni àbí lẹ́yìn ìgbà tó sálámà taif. bóyá ahọ́n lè gbé mi náà o ńgbà ó sálámà tán tó kírun tán ó ó sáré dìde irun yẹn yájú bí wọ́n ṣe máa lọ bọ́dẹ̀ ti sálámà tán báyìí ló ló sáré jáde ó ní àwọn àwọn owó kan wà nínú ilé ni tí mo rántí ńgbà tí mo wà lórí irun kò gbọ́dọ̀ ilẹ̀ ò gbọ́dọ̀ máa bá mi pẹ̀lú rẹ̀ nínú ilé. jazakumullahu khairan. naam àwọn táwọn níbẹ̀rẹ̀. One, two, three, four, five, six. Ọlọ́run jẹ́ àárẹ̀ yìí pẹ́sà. Lórí dáadáa àtiwọ́ náà. Question mi dá lórí ọ̀rọ̀ ikú. Náà, kọ́lá ọlọ́rọ̀ ẹ̀mí wá lórí dáadáa. Ẹ jẹ́ kó jẹ́ ó jìn síra o tá a bá rẹni tó jẹ́ wípé bóyá ìrun tó máa ń kí bóyá ìrun jímọ̀ nìkan lẹ́ẹ̀kọ̀ọ̀kan ọ ìrun júmọ̀ ọ eh, bóyá ìrun yìí lẹ́ẹ̀kọ̀ọ̀kan so tó bá kú ǹjẹ́ a lè kírun sí irú èèyàn bẹ́ẹ̀ la. àwọn tí wọn ò síríọ̀sì bí irú rẹ̀ kí wọ́n parapọ̀ kí wọ́n kírun sí la. but àwọn ẹni rẹ tí wọ́n ń wò wípé. Ehm, àwọn abiyì ní eléyìí láwùjọ ibi tí wọ́n bá lọ láti lọ kírun síyàn lára ẹni yẹn ọmọ ṣe o káwọn wọ̀nyẹn fà sẹ́yìn but a lè dànù. ẹlẹ́ẹ̀kejì a lè dànù ó ìkíní ó ṣèwúlò níbì kan ẹni yẹn mùsùlùmí ni but kò sẹ́ni tó lè rí sọ pé òun ibi tó ti kírun sí tó ti kírun rí wọ́n béèrè lọ́wọ́ ìyàwó rẹ̀ náà ni ah, tí wọ́n bá ń sọ̀rọ̀ ẹ̀sìn ìgbára ta rẹ̀ kò fẹ́ mọ́ lẹ́gbẹ́ ṣùgbọ́n kékeré àwọn àwọn àyímọ àdúgbò bá ní tọ káwọn jẹ àwọn gúrùpù rẹ̀ tí wọ́n kóra wọn ká kí wọ́n lọ kírun síra asiri ni magribu tó lù ń gbà wọ́n lọ sí tán táwọn gúrùpù rẹ̀ lọ sí tán mọ́ṣáláṣí kúndé tani àwọn gúrùpù rẹ̀ yẹn wọ́n fẹ́ tó lẹ́gbẹ̀ẹ́ ìmáàmù kí ìmáàmù fi wò ó pé èmi náà wà ń bí o ó ṣe yẹ kó rí nù ìhun èṣe tí a fi ṣeré pàápàá ẹ̀ torí pé torí pé mùsùlùmí ló pera rẹ̀ tí ò dẹ̀ jiyàn wípé ọ̀ràn yẹn nírun ṣùgbọ́n ìkọlẹ̀ lọ́ba ìkọlẹ̀ orí burúkú ni. Uh, ọ̀rọ̀ rẹ̀ mamata walam fawiza amraha ilallah ẹni tó jáde láyé tí ò túbá kú nínú ẹ̀ṣẹ̀ àfọ̀rọ̀ rẹ̀ lẹ̀ kóra aró lórí rẹ̀. Uh, ẹlẹ́ẹ̀kejì mo fẹ́ kẹ́ ṣàlàyé fún wa lẹ́kùnrẹ́rẹ́ ni nípa ọ̀rọ̀ ọkú náà ni. ó ṣẹlẹ̀ wípé mo fẹ́ ibì kan so ó ngbà tí mi ma débẹ̀ àwọn ní kan ti kọ́ kírun sókù lára ah. wọ́n tún wá ní kí tún kírun ègé wọ́n ní kí tún kírun so ìfanfà wa ń wáyé lórí ọ̀rọ̀ yẹn so tèmi dẹ̀gbọ́ yé ọ̀rọ̀ yẹn náà ni pé kan náà lọ gbọ́dọ̀ kírun sí ah. òkú hmm. so ó dẹ̀ so nǹkan tí mo tún wá fẹ́ sọ ní ọ̀rọ̀ yẹn ni pé ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ yẹn mo fẹ́ kó kún dáadáa torí látara pé bá a ṣe gbọ́dọ̀ ran aṣọ fòkù gan ká ṣe kẹ́ bá a ṣe lẹ́kùnrẹ́rẹ́ so kọ́lọ́n kó kó ṣe rán. na aṣọ òkú ìpele méjì náà níbi aṣọ ìhìrámù wáyé a tọ etí rẹ̀ a dẹ̀ adélẹ̀ tá a bá ti wẹ òkú tán tá a gbé òkú sínú rẹ̀ a ṣí abala tapa òsì lọ sápá ọ̀tún báyìí a mú tápá ọ̀tún a sì wá sápá òsì báyìí ti bẹ ẹsẹ̀ a ṣì bò kíní tínrín tá a rọra tọ́lẹ́tì rẹ̀ hàn á fi dé bí ẹsẹ̀ á fi dé bí àárín á dẹ̀ fi dé ibi ọrùn kó fi easy láti ṣe gbé ojú báyìí náà lọ àsọ̀rí náà lójú báyìí náà lọ kì ṣe tàkálùfù wípé ká máa wá wàhálà míì ká lórí rẹ̀ kò sí ní ti jẹ́ bẹ́ẹ̀ now irun irun janaza yìí ṣe ń tà fi ṣe politics ipe torí pé àáfàá yìí ló àáfàá yìí náà wà ń bẹ kó náà lead irun àwọn kan wọ́n ti kírun tẹ́lẹ̀ àwọn tí wọ́n wà ń bẹ náà ní kírun bò àáfàá míì tuntun wà ń bẹ ẹ̀tún kó náà kí ẹ̀tún jẹ́ kò sí ti ń jábà nínú Islam náà. kò mistake yẹn máa fọ àná irun ọ̀ràn yẹn gan tá a bá ṣe mistake ń bẹ kò sí ti ń Assalamu alaikum. Assalamu alaikum. Um, my question is. Um, <clears throat> but do you, do you, did, you, did you understand what you are saying? Very well. Inshallah, remind me next week, inshallah, we go back to our usual tradition of uh, <laughs> speaking the two languages, no. inshallah. No. Um, in the aspect of um, shirk, um, you said, you talked about the shirk of the heart. No, shirk. That uh, one can commit shirk no. by thought. No. So but um, sometimes there's once in a while there's um, possibility of evil thought. Yes. That um, what's, what's, that, yes, that swiftly comes to the heart and perhaps go. Yes. So if such kind of thought mm. is a thought about shirk, yes. sometimes a thought comes like a, a doubting Mm. some of the signs of Allah subhanahu wa ta'ala. Even though as a person you disagree with that thought. Yes. But the fact that that it's, thought it's, has come. It's, it's satanic whispering. When it comes like that, you repel it. That is why the companions of the Prophet ﷺ said, we went to the Prophet ﷺ, Ya Rasulullah, we used to have some thought. When we think who has created it, we say Allah, who has created it is Allah. That thought comes, who has created Allah too? The Prophet ﷺ said, when it gets to that point, you say, Allahu Ahad, Allahu Samad, Lam Yalid, Walam Yulad, Walam Kufuwan Ahad. with that one, we clear all that. They, sometimes they, they even went to the Prophet ﷺ that, Ya Rasulullah sallallahu alaihi wasallam, we used to have some thought that is not befitting of a Muslim. We try to repel it, but it comes as a flash. The Prophet said, Does that happen to you? And you abhor it and you repel it? That itself is faith. Is test from shaitan. You know, his, his desire is to make one enter hellfire with him by becoming a kafir. If you cannot achieve that, he wants you to commit some shikriyat. If he does, if he can't do that, to make you get involved in some sinning. Sometimes you just you know you saw a lady in the day you you try to run away you take your face away from her but you know you never look at her but uh, shaitan bring the picture that you look at it well you know and uh, some whispering start to come that's in that situation you quickly go to your wife that is where the bachelors are in danger and trouble you know so you quickly go to your wife but if you are fasting, you know, the mere fact that uh, fasting purifies the soul, it will check that also because you know that that is evil whispering. You know, these are some of the things you use. It's, it's natural for a believer. So but it, one should not allow it to gain a position, not to talk of it getting established. As it comes with a flash, you repel it also immediately. What sorry, what of in the situation where it almost got established. Um, okay. You did not, you didn't say it. Yes. But it caused a doubt. Yes. Possibly, yeah. it could cause a doubt within oneself. That's true. Until you get to a scholar or maybe a gathering like this, yeah. and you get more clarification, and yes. then your iman restored uh, yes, uh, itself. It is good. So within that period yeah. that you underwent, you um, undergo uh, that loss crisis, of uh, uh-huh. crisis. So does that period um, take someone away from Islam? No, because qalbuhu mutma'in bil iman is still under struggle with uh, shaitan. Uh, that's why he's looking for a scholar to clarify it for him. He never sat down and felt established on that. You know, he he was he or she was struggling. you know that's struggling inshallah you have reward for that Jazakumullah. secondly the second question is that um, recently i heard of a place where islam has been uh, banned or something no it's not true um, yes angola yes it's not true okay. it's not possible uh, uh, what I had the most there being been demolished. The demolition. No, the, the just like uh, in Nigeria too, people make illegal structures without correct and proper documentations. You know, it's for example now, maybe you have a governor who is a due process person and people have erected structures which don't follow due process. And you now come and in the incidentally, some must fall into that. You know, out of sentiments, some Muslim may raise eyebrows, but does Islam say we should not follow due process in doing things? This is the problem, yes. Uh, so, but it's not true in Angola okay. that Muslims. Um, if it happens now that in a place you are prevented or you are the government of that state now um, declares that a particular religion out of humiliation should not be practiced. Yes. And definitely, one will a Muslim will have to stand upon his iman. Now, um, if one dies on that um, path, knowing the, the, the fact that you are banned, you are, you are banned not to practice that religion it's there. It's not possible to ban Islam. It's not possible. Even in America, or worse place than that, even in Italy, even in Rome. You have a very big mosque in Rome, very big mosque in Italy. You have, it's not possible. <laughs> It's not possible. Is hypothetical. Hypothetical questions are not realistic. You know, immediately the eyebrows were raised on the issue. The government, you know, withdrew that no, there was nothing like that. And uh, some Muslim authorities started saying it too that no, there was nothing like that. It's not possible. <laughs> it's not possible. Uh, it's not possible. Even in Burma, where the Muslims were being slaughtered, they never banned Islam. Assalamu alaikum wa rahmatullah. kọlọmọ àṣẹ àlékún dáadáa fún sà n fẹ́ bèrè lórí pa ọ̀rọ̀ irun tí èèyàn bá ń kírun níbi tí òtún rí máa ó ṣẹlẹ̀ ní mosque wa lọ́jọ́ friday ìgbà tó ń ṣe kóṣùbà lọ́wọ́ nípa múná lọ mo wá àtún pé kó yẹ pé kó yẹ pé a ti wà ní bí a bí à ń ṣe àtayá lọ́wọ́ nírú ẹ̀ wá ṣẹlẹ̀ kí ni position àwa tá wà lókè pátápátá. ẹ̀yin tí ẹni tí ò bá rí màmù kó rí ẹnìkan tó ń tẹ̀lé ìmáàmù àwọn tí wọ́n wà níwájú wọ́n á máa ṣọ́ ìmáàmù ìmáàmù gbọ́dọ̀ ṣe gbogbo ohun tí ó ṣe tán káwọn tó ṣe àwọn tí wọ́n wà lẹ́yìn wọ́n máa fi àwọn tí wọ́n wà níwájú yẹn ṣàríkọ́ṣe tó bá fi di pé circumstance wà yìí pé àwọn kan wà lókè báyìí wọ́n á baralẹ̀ dáadáa ni kí wọ́n make sure wípé action yẹn ti take place dáadáa ná kó tó di pé àwọn ṣe é. Ah. now now ó yé mi. a lè ti ṣe now kí ni nǹkan tí a máa ṣe nǹkan tí mo fẹ́. èèyàn ò yìí pé bóyá imam ti ṣe slim or not àbí èèyàn ó dúró ṣe gbogbo àwọn àdìkáà tó yẹ kó ṣe ó make sure uh, because definitely tí wọ́n bá ti sálámà ẹ̀ action ó ṣò nínú mọ́ṣáláṣí ìsáyédà kí gbogbo wọn pín ká kán bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ nǹkan kan báyìí tọ́wọ́ yẹn bá ti ṣẹlẹ̀ wúruwúru yẹn máa ṣẹlẹ̀ kó kí wọ́n dó dì yẹn kan tó sálámù. ìbéèrè alákọ̀ọ́sà ẹnìkan wà ní àdúgbò wa so kò kí ń kírun. subhanallah so ààrí kò kírun rí ní kí n sọ bí ìfúngàn jumat kò kéré. ó dẹ̀ ní mùsùlùmí lọ́hùn. wọ́n pè ní muslim. òun náà dẹ̀ ní mùsùlùmí lọ́hùn. bẹ́ẹ̀ni so ohun tó wá ṣẹlẹ̀ ni pé nínú ramadan wọ́n máa ń gbé lẹ́ṣọ̀rọ̀ lé tẹ́lẹ̀ pé wọ́n sọ̀rọ̀ sílẹ̀ so ìgbà tó bá débẹ̀ ọlọ́run ṣe change fún ó máa ń fáwọn èèyàn ní nǹkan. ó dẹ̀ máa ń kírun. wọn ò rí kó kírun rí sẹ́ẹ̀ ajib subhanallah. so nǹkan tó wá ṣẹlẹ̀ ni pé kò tó ń pè é ní muslim egungun alájà ló máa ń pè àbí alájì ló máa ń pè. ok. so ìkọ́nà àwọn bàbá yẹn tó wà mosque ẹnìkan á sọ fún yín pé òun ò ní máa tẹ̀lé wọn lọ́mọ pé kí wọ́n má gbé lẹ́ṣọ̀ lọ wọ́n wá ní pé ó sì ń pè é ní muslim báwọn máa gbé lọ. wọ́n pẹ́ sígbà yẹn. well lecture tọ́ sí ju almost anybody lọ náà because but kí lecture yẹn ó eh. jẹ́ n tó ní í ṣe pẹ̀lú situation tó wà kọ́ má jẹ́ lecture wípé wọ́n kàn fẹ́ gbowó lọ́wọ́ ẹ̀ ẹ̀yẹn eh, pàtàkì eh, àìjẹ́bẹ̀ lecture tọ́ sí nǹkan ni lecture fẹ́ tọ́ sí jù. ọ̀gọ́ tó wá ṣẹlẹ̀ ni pé mm, mm. ohun tí àwọn èèyàn ń rí jù kò ń ṣe wáàsí tó ló ń gbọ́ wáàsí lórí máìkì náà lójoojúmọ́. ṣùgbọ́n nínú ní táìmù yẹn ó máa ń náwó gan so máa ń náwó ní táìmù yẹn ó lè ra nǹkan fún wọn so àwọn bàbá kan wá náà wọn ò lọ àwọn kan pín sí méjì àwọn kan ń lọ ṣùgbọ́n ohun tí mo fẹ́ bèèrè ni pé èmi wà ní position ẹni tó lè sọ pé kó máa lọ mọ́ ṣùgbọ́n wọ́n fẹ́ bèèrè ni pé rọmọdún tó kọjá ń sìn wọ́n pín sí méjì àwọn kan lọ àwọn kan dúró ṣùgbọ́n wọ́n fẹ́ bèèrè ni pé ẹni yẹn kẹ̀ wọ́n ti lọ gba ìfúngàn èmi gan ti parí pé kó máa wá mosque àtẹ̀rí kó kírun ìfúngàn túmọ̀ àgbọn àrí kó kírun ṣùgbọ́n tá a fẹ́ bèrè sí ni pé ṣé ká sọ fún wọn pé kó má lọ mọ́ rárá wọ́n ti pín sí méjì sí. tó bá jẹ́ pé wáàsí ni wọ́n gbé lọ. kò sí báyìí máa gbé wáàsí débẹ̀. sọ hmm, ma pé tó bá jẹ́ pé wáàsí ni wọ́n gbé lọ tí ìṣepọ̀ ni wọ́n owó ni wọ́n lọ tọrọ agbe ni wọ́n bá lọ you know tó bá yẹ pé wáàsí ni wọ́n bá lọ tí ìṣàgbé wáàsí tọ́ sí but kí wọ́n jẹ́ kí wáàsí yẹn kó sun pàtàkì irun àti aburú tí ń bẹ ní pé kéèyàn mọ̀ wá kírun kàn fi sùn kàn ṣe ìkọ́mọ́tẹ̀lẹ̀ ìjà lé lórí because wọn ò tí ì ṣó pé àwọn wọn ò jẹ́ kó mọ̀ yìí pé aburú ewu ń bẹ nínú oko lóńgẹ rẹ̀. ẹ sà ẹ sà láti ìgbà tí mo ti débẹ̀ yẹn àti over eight years láti ìgbà yẹn ló ti ń sọ bẹ́ẹ̀ fún tó bá gbé débẹ̀ wọ́n máa sọ irun fún kódà wọ́n máa sọ wọn pé báyìí wọ́n ń sọ bẹ́ẹ̀ fún kódà ìtẹ́mi náà ti sọ fún ó tọdún bíi mẹ́rin. ṣé kọ́ máa lọ mọ́. bẹ́ẹ̀ ni ọbẹ̀ tẹ̀. so ẹlẹ́kejì sá ẹnìkan fẹ́ mọ́ fún. ìdí tí mo fi ní kí wọ́n má lọ mọ́ ni wípé lílọ yẹn jọ agbẹjú kí wọ́n lọ ṣe iqamatul hujja lọ. náà agbèsìwẹ̀ ọlọ́run lọ́lọ́rọ̀. ọlọ́run kọ mm. so ẹlẹ́kejì ni pé ọmọ ìyá kan oṣù mọ́sánná alákọ̀ọ́. oṣù sáníà. oṣù sáníà jésàkàlá náà oṣù sáníà náà ìgbà tó ṣe so ọlọ́nkà dára pé lẹ́yìn ìgbà tí wọ́n ṣe ṣe akudu tí wọ́n wá ló fẹ́ ṣe wà límọ̀ wọ́n wá dìmáǹdì owó kan lọ́wọ́ ẹ̀ so owó tó ní sọ yẹn lóòkù sínú ìṣẹ̀rí àná but òun náà máa fún wọn níyì bẹ́ẹ̀ wọn agree torí ẹ̀ wọ́n mú ọmọ yẹn lọ. kò tí ì yé mi musoro musoro naam naam gbọ́ yìí dáadáa naam wọ́n ṣe akdu wọ́n ṣe akdu ó dẹ̀ ti ṣe dòkóòlù. bẹ́ẹ̀ni ó ti lóyún pàápàá pẹ̀lú oyún lọ fi mú lọ wọ́n ní tí ò bá sanwó yẹn tí ò bá sanwó yẹn in fact ìjọ tó wá gan ọlọ́pàá lọ mú wa wọ́n mú mẹ́rin lọ police station láti bẹ̀ lọ́ọ́ ti mú lọ lé wọn. هذا كلام لا محل له من الإعراب يا أخي ah. coexist doesn't exist. bó ṣe rí nìyẹn wàláì bó ṣe rí nìyẹn. àjẹ́ ní àwùjọ yìí láwùjọ yìí. bẹ́ẹ̀ ni sà. bẹ́ẹ̀ ni yóò kó àwọn nǹkan mi sínú bóyá. kókó nǹkan wọn sínú ah. mo láwọn ostars tó wọn jẹlẹrìí tí wọn lè bèrè lọ́wọ́ bóyá rí nìyẹn. wọ́n á mú wọ́n á mú ìyàwó rẹ̀ wá fún un ó ó ti lọ fọkọ mi sí òṣòro ti ó padà bímọ yẹn ó padà bímọ. fọkọ yẹn. Mm, ó gbà tó bímọ tán ìgbà tó ń mu lọ àfáà yẹn sọ pé òun ò lè lọ òun ò lè fún wọn ní nígbà yẹn náà wọ́n béèrè bíi hundred thousand ní táìmù yẹn. ok so fún wọn ní thirty thousand wọ́n da thirty yẹn sí láyà so wọ́n ní àtúntò so ohun tó mú tó fi mú lọ ni kò sí nǹkan méjì yàtọ̀ sí yẹn so gbà tí wọ́n ń gbà tí wọ́n á mú lọ tán ó padà bímọ ẹ̀ so yẹn sọ pé òun ò lè fẹ́. ó bímọ sí. ó ilé wọn ló bímọ sí. ọmọbìnrin yẹn wá lóun ò ṣe mọ́. bàbá ọkọ nígbà tó ah, bàbá ẹ eh, ọmọ obìnrin yẹn kò lóun ò ṣe kò ò ṣe sọmọ obìnrin yẹn. bẹ́ẹ̀ni kò pọsibù kó lóun ò ṣe mọ́. kò lóun ò ṣe mọ́. àní kò pọsibù kó sọ pé òun ò ṣe eh. kí wọn mú lọ tipátipá ẹran. Eh, no tó ń ọkọ òun wá ni ó láìláì sókòlè lọ. ó wá lóun ò ṣe mọ́. bàbá ọkọ bàbá ọkọ wá sọ fọkọ pé lójú ayé òun òun ò lè fẹ́ kó fẹ́ ọmọ yẹn mọ́ torí pé wọ́n mú lọ police station wọ́n sọ pé wàá jí ọmọ yẹn gbé ni. ṣó jí gbé lóòótọ́ ni. kò jí gbé so nǹkan tó fẹ́ sọ mílẹ̀ ni pé bí tàlà ọkọ ṣe lọ nìyẹn. bẹ́ẹ̀ni. so wá padà tún fẹ́ mi. ok so ìbí tó tún wá fẹ́ yẹn problem ti yẹn ni pé <laughs> Allah akọ ah, ẹ jẹ ẹ jẹ ìkejì tó padà fẹ́ yẹn wọ́n ṣe abdul right. now sọ tó padà ṣe wà límọ̀. now wọ́n ti kó ti consummate ẹ̀ nìyẹn. bẹ́ẹ̀ni now so ṣùgbọ́n yẹn ń tiẹ̀ ọmọ ìlú kan ni mo lè má dárúkọ bẹ̀ torí ó máa ń ṣe ìgbà tá a fa rí ó kàn ní pé kò fẹ́ bọ́ ìjà yẹn wọ́n dẹ̀ jọ wà nulẹ̀ ó wá ní kó bọ̀ ó náà ò ní bọ̀. ṣùgbọ́n kó máa bọ̀ pé mọ̀ ń bọ̀ tá a gbọ́ yé ó ní pé ó ṣe yàní tahtajib anil an ghayr al maharim. naam. àbí. naam. n tá a mọ̀ nínú hijab islam ni pé kéèyàn bora fún àwọn tí èsì maharim rẹ̀. bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ ni. àbí. bẹ́ẹ̀ ni kò bójú ra ètí kò kàn fi nǹkan bo ọrùn wálẹ̀ báyìí náà. fọkọ ẹ. fọkọ ẹ so yẹn wá. tẹ́ bá fẹ́ tẹ́ bá fẹ́ ṣeré ìfẹ́ ńkọ́. yẹn wá fọ̀ọ̀sẹ̀ pé àṣùṣe nǹkan kan síbẹ̀ ló ṣe síbẹ̀ kò kí n ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ bí kẹ́ni ó sí ọrùn hand so so ìgbà tó wá rí bẹ́ẹ̀ ọjà kí n gé ọ̀rọ̀ yẹn kúrú. níbo náà ti pàdé. subhanallah now ìbéèrè ìbéèrè tó. ìdí tí mo fi béèrè question ni wípé ẹni títà kọ́kọ́ ṣẹlẹ̀ sí torí báyìí tí ó bá ṣe míì ó yẹ kí n tó ṣẹlẹ̀ lákọ̀ọ́kọ́ kọ́ lọ́gbọ́n kó rìn ìrìn yẹn ní ìrìn sàn án kó dẹ̀ ṣe àmójútó dáadáa kó tó fínífíní bí ò bá lójú kọ́ bẹ àwọn tí wọ́n lójú kí wọ́n bóun kí wọ́n bóun lò ó sọ́gbà tó bá tún di pé ó ń tún kó sí mi tó tiẹ̀ tún burú ju tàkọ́kọ́ lọ torí hmm. eléyìí ti fẹ́ bọ́ sínú agbóṣèrèkì náà. so ìbéèrè tí wọ́n fẹ́ béèrè ni pé eléyìí náà ń sìn wọ́n ti dẹ́kun ní sẹ̀ríà port wọ́n ti túká so àwọn èèyàn wá sọ pé wọ́n wá advice ẹ̀ púpọ̀ nínú advice táwọn èèyàn dá advice ẹ̀ pé ọlọ́run ò kọ ìyàwó méjì mọ́ so ibẹ̀ ni wọ́n á lọ sí. musoro ìyàwó àkọ́kọ́ ṣì wà ń lé. ó wà ń lé no problem. bó o ló ṣe fẹ́ ta àkọ́kọ́ yẹn. na tala ọkọ yẹn ó pàdé ẹ ó pàdé ẹ náà ni ó pẹ̀lú ẹnìkan ó bèrè ó sọ fẹ́ ẹnìkan kó o nídìí èèyàn ọba wa yẹn. àwọn ìyókù àwọn méjì yòókù nǹkan ẹlẹ́kẹ̀ẹ́ tó fẹ́ fẹ́ yẹn ìyàwó ẹ̀ gangan lọ́lọ́ wa ewu gan alcohol kan lọ́ti lọ́wọ́ tó ti bá yẹn but not knowing pé àwọn òbí lọ́wọ́ àwọn tó ní alcohol ìyẹn ṣe ń join wọn bẹ́ẹ̀ ni kò wá bẹ́ẹ̀ tẹ́lẹ̀. ṣé wọ́n máa ń join alcohol. ẹ eh, ẹ eh, no eh, asàfùlà bẹ́ẹ̀ ìyẹn ṣe ń wá sí ìyẹn ṣe ń wá sí alcohol yẹn ni. ok na ó ṣe ń wá sí alcohol yẹn in fact kò tí ì wá ju bí kò tí ì wá ju bí ẹ̀ẹ̀mejì lọ́nbẹ̀ ní táìmù yẹn sòtì torí ngbà tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ ló padà sọ pé ó ṣe ń wá ni pé kò tí wà bí ẹ̀mejì lọ́mọlẹ̀ eh, so so advice àwọn pè pé ẹni nǹkan tó gàlábà jù nínú tí gbogbo àwọn yẹn ń sọ òun náà ni pé bóyá kí bí ọlọ́run ò yan méjì mọ́. a rí àyà tó sọ yẹn. àyà máa wá ni tó sọ yìí pé lágbájá yìí o ọlọ́run ọ̀pẹ àwọn méjì mọ̀ kó òun ní orin dáadáa kò rìn dáadáa ni kò wá lọ́nà tó tọ́ tó ń fa wàhálà fún mi kó iyán rẹ̀ di àtúnkún ọdẹ ọbẹ̀ rẹ̀ tó dáadáa ní bó ṣe tó ọlọ́run fún ní Assalamu alaikum wa rahmatullah. Assalamu alaikum wa barakatuh. Ah, ṣe. Ah, Dabaik. During the course of lecture, ẹ sọ nípa pé òjíṣẹ́ lọ́sọ̀ àṣà kírun kan pé ó kírun yẹn ó tètè sálámọ̀ torí pé owó kan ó rántí pé owó kan wà So nǹkan tí èmi understand by ni pé èèyàn máa èèyàn lè gbogbo oúnjẹ tó máa tó àwọn fámìlì ẹ̀ kó save ẹ̀ but èèyàn lè save owó. náà kì í ṣe pé èèyàn lè save owó kò lè tí àwọn tí wọ́n wà nídìí bá wà tó dẹ̀ ti òun ti satisfy nídìí tiẹ̀ kò wá kò wá encourage wípé kó wá fi dùn in the name of wípé òun fẹ́ na na. question ti fẹ́ bèrè mọ́ ẹ̀ ní ànísìn èèyàn nídìí owó. bẹ́ẹ̀ni òǹgàn ó nídìí owó kò tí ì lè hmm. raise owó yẹn fún nǹkan kan ó dábàá very important fún family ẹ̀ òǹgàn sì ń struggle láti rí owó yẹn kò tí ì rí owó yẹn pé wọ́n kì í ṣe pé ní owó but owó yẹn ò tí ì tó fún nǹkan tó ní kò tí meet the demand their family. kò tí meet the demand family ni. so that's so, it it's a different thing okay. it's a different thing except tó bá jẹ́ pé bàtà àwọn kan wá fún needs yẹn family gan wa fẹnu kò instances máa ń wà lè báyìí pé ah afa? dáàdi ẹ fi kinní yẹn lẹ́nà ẹ jẹ́ ká mójútó ti ẹni iná ọlọ́run á pèsè ọlá adam tí wọ́n bá jọ jókòó ṣe ìforíkorí yẹn kọ́láwọn ọba kó sínà fún un. sáwọn aleykum aramitola arakata. nípa nǹkan tẹ́ sọ fún aláǹkan pé ká ṣe dáadáa sí àwọn òbí wa. bẹ́ẹ̀ni. so majority àwọn ẹni tó wọ̀ tá wà níbà nísìnyí majority àwọn òbí tí àwọn òbí tí wọ́n bí wa. na majority nu wọn onísúfí ló pọ̀ nu wọn. bẹ́ẹ̀ni. so gbà tí wọ́n á rí i pé bóyá ọmọ ẹ̀ bóyá um, nǹkan tóun ń ṣe ó yàtọ̀ sí tiwọn. bẹ́ẹ̀ni. so wọ́n wá wá dọ̀dọ̀ wọ́n wá ní kó dọ̀bálẹ̀ kó kí ọ̀wọ́n. bẹ́ẹ̀ni. ọmọ ẹ̀ wá ní irọ́ èmi ò lè dọ̀bálẹ̀ kínkín hmm. ṣé ó tọ́ súnà ó lè mọ́ dọ̀bálẹ̀ bọ̀ tá a ní ọ̀nà mi tí ó gbégbà kì í ṣe pé ó akojú òbí pé rárá o mi dọ̀bálẹ̀ o ọ̀gọ̀rọ̀ wa náà bí irú létà ti wá nìyẹn nínú bọ́lọ̀hún dẹ̀ ṣe máa ń to nǹkan rẹ̀ kì í ṣàwọlà àkọ́kọ́ kì ṣe kejì kì ṣe kẹta kì ṣe kẹrin kì ṣe karùn bíi nọ́mbà six la lọ mú so nígbà tí ọ̀rọ̀ bá ti dà báyìí kì í ṣe ibi tó gùn yẹn lèèyàn ó ti mú nǹkan àgbọ́yé ti dé inú ilé báyìí nísìnyí okay bó o la ṣe fẹ́ ṣe bìlẹ̀ ihsan tusta'badu al-harahir látara ṣíṣe dáadáa ṣíṣe pẹ́pẹ́ ń fúrú èèyàn máa ń sọ ọmọ dẹrú instance bí ṣe báyẹn fún ọ̀kan náà ọmọ àyà nítorí ti bẹ̀rẹ̀ ni wípé aṣọ bàbá rẹ̀ àtàṣọ màmá rẹ̀ akụ afọ alọ ah ta ló ṣe léyìn wọn ni lágbájá ah masha allah ah ọlọ́run ọba sọ báyìí ni òjíṣẹ́ lásán islam sọ báyìí nǹkan kan báwọn ni ah wọn náà ti dé ní súnà nù bẹ́ẹ̀ sà so láti bá ń bá ń bá wọn wọn ní àwọn ò kó kó ṣe àwọn láàzìmí àwọn mọ́ because eh, èyí popular jù ní agbègbè wa bí náà ni bíi tìjànìyà ah, ó ní rárá òun ní wíìlì tòun tóun ṣe tó jẹ́ láàzìmì tòun báyìí lòun ṣe ń ṣe pẹ̀lú ẹ̀rí báyìí tó wà nínú Quran kò dìgbà tóun bá gba ọwọ́ lọ́dọ̀ ẹnìkan òun ti gba ọwọ́ òun lọ́dọ̀ òjíṣẹ́ náà sílá àlọ́ sílá so wọ́n fi sílẹ̀ wípé ah tí ó nígbà tó ti ń ṣe nǹkan kan along the line tí anything bá ṣẹlẹ̀ tí wọ́n bá sọ nǹkan kan a ní a bàbá ẹ̀rí wá báyìí lórí nǹkan báyìí kì ṣe bí wọ́n ṣe present yẹn ni a mú àwọn evidences yẹn wá àwọn náà ń lọ find out wọ́n corroborate pé n tó ń sọ ó ó bá mu ẹni òbí tọ́mọ rẹ̀ bá ń ṣe báyìí ní deep down him yóò máa ní feeling fún ọmọ yẹn pé ah eléyìí máa ti ń ṣe bí ò tiẹ̀ ṣe ń táwọn ń ṣe mo ní àwọn tó yí orí bẹ́ẹ̀ débi wípé ńgbà táwọn gúrùpù rẹ̀ bàbá yẹn yòókù tí wọ́n fẹ́ kí bàbá yẹn use iron hand lórí àwọn ọmọ wọn ní rárá o ẹ fà wọn mọ̀ ń lẹ̀ ẹ̀yin tí ẹlẹ́ ń ṣe agbátẹrù gbogbo ń tẹ̀ ń ṣe àwọn ọmọ yín mu tí wọ́n ṣe sìnà bọ́dà àwọn eléyìí wọn ò ọmọ tòun ọlọ́run ọ̀fàdánwò yẹn kàn wọ́n wọ́n dẹ̀ ní tí ọ̀yìn táwọn súnà yìí làwọn ń ṣe tí ọ̀rọ̀ wọn fi rí báyìí ọkàn ń balẹ̀ pẹ̀lú wọn so along the line tí bàbá bá fẹ́ sọ àwọn kankan wọ́n mú àwọn evidences wá ashahid gbogbo ohun tí any brother tí ó bá lóun ń ṣe súnà ń ṣe kó jẹ́ kó dá lórí ìmọ̀ pẹ̀lú àlàyé àgbẹ̀ kó lè kó lè defend the position rẹ̀ pẹ̀lẹ́kọ̀ pẹ̀lẹ́kọ̀ ìyẹn pàtàkì gan hata firaun firaun gan bó ṣe jẹ́ ní tó ṣe àkókò nẹ̀sìkìtò ńgbà tí anabi musa sallallahu alayhi wa alayhi tó bẹ̀rẹ̀ sí kó evidences kalẹ̀ fún un ó sá sẹ́yìn bó tiẹ̀ jẹ́ pé ó lágídí but ó sá sẹ́yìn ọ̀gọ̀rọ̀ àwọn òbí wa yìí mi rò pé wọ́n burú tó fìrà àwọn ìdẹ̀rù pa àwọn àdá tó Musa tá a bá ra gbé fún wọn ní ọ̀nà tí tí wọ́n fi mọ̀ wípé kìí ṣe pàǹtakò zikir kìí ṣe pàǹtakò tẹ́síkìtì nọ́fs ìtàǹtakò ní wípé àgbélẹ̀rọ rẹ̀ tó yapa sí bójìṣẹ́ náà sọ̀la bọ́lá ń ṣe fi ń rojìṣẹ́ náà sọ̀la sọ̀la inshallah alkarim uh, mo fún wa ní example kan bí tí ó ṣẹlẹ̀ ok gbogbo wọn máa ń ṣọ́yàn ní níṣọ́ wípé ó fẹ́ kó ń di rẹ̀ náà nǹkan ò tí ì lè wá bá wọn ni jẹ́ kí n fún yín ní instance uh, àwọn ọmọ bíi méjì bíi mẹ́ta àwọn fọ́sìk a nínú àwọn. Uh, family torí tẹ́lẹ̀ bá fi lè ṣẹlẹ̀ sẹ́mi sọ ẹ báwọn pé ṣíṣẹlẹ̀ sẹ́yìn yẹn kékeré ní òjẹ́ ni ah, àwọn ọmọ ṣe wọ́n ṣe wọ́n sick sick sick báyìí ẹ wàá gba zikiri mo ní à àmọ́ iye zikiri ta zikiri ta àṣà gan ló yẹ kó rọrùn kó mọ níwọ̀n bàbá wọn wọn ni Allahu Akbar òótọ́ ni ẹ̀rí ẹ̀rí sọ lóòótọ́ náà mo ní alhamdulillah torí pé à ń ṣe ni lójú lórí basira so wọ́n kóra ró lórí yẹn wọ́n retí ni pé kí n kankan don't give that opportunity that is it tó bá ti di wọ́n ń wò ó pé kẹ́ ẹ ṣìwàwù kí wọ́n ti bẹ̀ ṣàléyìn ọlọ́run má jẹ́ aṣìwàwù ẹ̀ ká ìsàn yẹn ìṣe dáadáa yẹn kí yẹn fi disarm wọn. Eh. ìkejì tí um, yẹn bá fẹ́ fẹ́ ìyàwó so kóhun àti ìyàwó yẹn ti wá wọnú ara wọn tán. kí ni wọ́n wọnú ara wọn ṣe. o <laughs> ó ti ó ti rí ìyàwó bóyá bí um, àfẹ́sọ́nà bóyá wọ́n ti wá wọnú ara wọn tán wọ́n ti wá dájọ́ ìyàwó hmm. ó wá di ọjọ́ walimot nìka so àwọn ni à wà á dọ̀bálẹ̀ o wà á ṣe kíni wà á ní à irọ́ o èmi ò lè ṣe ogbélé ìtẹ́mú wáyò. kò ṣe jọ ìyẹn ló yẹ kí wọ́n sàn yẹn òun yẹn á ti yanjú láti pìlẹ̀ tí ọ̀rẹ́ yóò bá gba sísọ nígbà tí wọ́n ti ń sọ bọ̀ ṣé ó ní ẹ̀tọ́ àti fìyàwó yẹn sílẹ̀ àbí. kí ni báwo làgbọ́yé ìyàwó ṣe rí. ìgbà tí wọ́n ríra wọn muslim ló pe rẹ̀ bọ̀ kò ń ṣe àwọn ní kínní bọ̀ muslim ni wọ́n kọ́ wá jẹ́ kó yẹ pé òun òun ò lè dọ̀bálẹ̀ tóun bá ti dé ọ̀dọ̀ àna wọn so ó jẹ́ kó yé gẹ̀ yẹn bẹ́ẹ̀. ṣe gẹ́ẹ̀ ní òjèrè. so ìgbà tán wá dé ibẹ̀ yẹn àwọn ẹbí ìyàwó ni bàbá ìyàwó ni dọ̀bálẹ̀ fún mi ó wà ní mi ò lè dọ̀bálẹ̀ fún yín sẹ́ẹ̀ a ní o dọ̀bálẹ̀ wà ní a ní mi ò lè dọ̀bálẹ̀ èmi ń kírun mi ò lè dọ̀bálẹ̀ ẹ muslim làwa náà nígbà níbo ni wọ́n ti lọ gbé tiẹ̀ wá tó fi lè dọ̀bálẹ̀ fún àwọn dọ̀bálẹ̀ aná la wá fún wa lọ́wọ́ tèmi iná kó dọ̀bálẹ̀ wọ́n mú wọ́n ṣàṣe kòkòrò kó ṣàníwọ̀n lè dọ̀bálẹ̀ bàbá ọkọ wá bàbá ọkọ tán jọ lọ síbẹ̀ ni wọ́n á dọ̀bálẹ̀ pé àwọn àmì ẹni ò dọ̀bálẹ̀ ẹ wò ẹ má bínú àwọn fi òye. sọmọ yìí pé kìí ṣe léyàwó ni wàhálà náà ti wà ọ wà ń lé tiẹ̀ náà wèrè tinúlé rẹ̀ nìbá yanjú náà kó tó mú ọ mú tìta so tinúlé rẹ̀ ẹni kọ́kọ́ yanjú náà because bó o ṣe ń present ẹ nísìn bí gbàtọ́ yẹ pé ilé ọmọbìnrin yẹn nìkan náà ti ní wàhálà tiẹ̀ gan kọ́ tí ò tí ì rí yanjú. Um, ìkejì. tọmọ yẹn bá délé gan wàhálà ṣe kù torí ọmọkùnrin gan ò tí ì lè rí iṣu àwọn issues yẹn jú nílé wọn. Hmm. ìkẹta ti ọ̀rọ̀ nípa òkú. Um, àwọn kan sọ pé ìpele méjì ni wọ́n lò fún òkú aṣọ sheet méjì ni. sheet méjì. ṣé ara tó ṣé àtẹ̀léra báyìí. ẹ eh, ṣé ara tó kù yẹn ìwòwò ẹ̀ náà máa gbé ara kankan ò mọ́ ara kankan ò mọ́ aṣọ ìpele méjì ni tá a tẹ́ sílẹ̀ eh. a gbé sí báyìí torí pé ó ti jẹ́ ìpele méjì yẹn bíi ihram ihram hajj yẹn tá a tẹ́ méjì sílẹ̀. ṣé èyí tó ẹni ìpele méjì yẹn. ẹ wo ló kù àjìnṣe ara ẹ̀yẹn ìhòhò yìí la máa gbé sí inú aṣọ ìdàgbò. ìhòhò kankan ò lè ṣẹ́kù mọ́ because bí ìrọ́ọ̀mù méjì ta tẹ́ sílẹ̀ a dẹ̀ gbé sí àárín a mú abala bí a fi bò ó ó kọ́va ẹ̀ a mú èkejì náà a fi bò ó náà. pé ṣé ìhòhò ìhòhò ní ọmọ. tó ń bá ń sọ pé ìhòhò n tó túmọ̀ sí ni pé ààbò bì kankan níbo ni wọn ò bò ń bẹ̀. bóyá bí ojú ara ṣé wọn ò bó ni ṣé ohun tí wọn wò ni pé kí wọn bọ pátá fún un ṣó ti tó yẹn bá bọ pátá kó tó kó tó wà ní mọ́sí ni o kò sí yẹn bẹ̀. kò sí yẹn bẹ̀ ó máa wà bẹ́ẹ̀ lọ́wọ́ bá ti ṣẹ̀dá ẹ̀. ó ṣe bọ́lọ́wọ́ bá ti ṣẹ̀dá ẹ̀ torí ọlọ́run bá ṣẹ̀dá ẹ̀ ní hòhò ọmọlúwàbí ni bọ́tà ti faṣọ wé báyìí ó ti bo owó rẹ̀. na salamu alaikum sa kò sí kò sí àtọ kò sí àtọ salamu alaikum sa n tí avan try láti fẹ́ mọ̀ ni pé ṣé bá a ti wẹ̀ ẹ́ nígbà tá a wá wẹ̀ tán ṣé bó o ní àṣẹ ní rí ìhòòhò rẹ̀ ká tó faṣọ kéze tó ń sọ nìyẹn kéze tó ń sọ nìyẹn ìsọkúsọ lọ wá ń sọ bóyá nìyẹn gbà náà so bó o la ṣe fẹ́ protect you. ẹni tí ó bá wọ tí ó bá wẹ obìnrin yóò jẹ́ ẹni tó lè rí ìhòòhò rẹ̀ ńgbà tó wà láyé ṣó ti yé báyìí o listen o ẹni tí ó bá wẹ obìnrin yóò jẹ́ ẹni tó lè rí ìhòòhò rẹ̀ ńgbà tó wà láyé ọkọ ọkọ obìnrin ló yẹ kó wẹ obìnrin àwọn tí ò bá dẹ̀ ṣe pé wọ́n nípa kó tí wọ́n kó níbi tí à ń ti wẹ òkú kò tí ẹ kàn sí bẹ́ẹ̀ tó bá nídìí wípé kí wọ́n bomi fún wọ́n lè bù fún un ní ló fi jẹ́ pé tókù bá ti jáde láyé gbàrà ló yẹ ká wẹ̀ ẹ́ torí tá à ń bá ń wẹ òkú tó ṣe jáde láyé gbàrà báyìí bí ìgbà tá à ń wẹ ọmọ òpóòn lónìí ó máa ń rọrùn ṣùgbọ́n tó bá ti ń pẹ́ a máa gan a nira so ti yé báyìí nísìnyí ló fi jẹ́ pé gbàrà tó bá ti ṣẹlẹ̀ pápápápápá kí wọ́n ṣe tó bá jẹ́ pé obìnrin ni ọkọ rẹ̀ ni kò wẹ̀ tọkọ rẹ̀ ò bá lè wẹ̀ tó bá fi jẹ́ pé tó wọ́n á wá lọ pe àwọn ẹ̀yà alásàlátù bí wọ́n ṣe máa ń pè wá torí pé ọ̀gọ̀rọ̀ wọn náà ò lè rí òhò rẹ̀ wọ́n á bo ibi tí wọn ò lè rí wọ́n á wá wẹ̀ ìyókù ní bó ṣe kí wọ́n wẹ̀ lábẹ́ aṣọ tí wọ́n bá ṣe yẹn tán tí wọ́n ti take care rẹ̀ tán á mú aṣọ kan á gbé sílẹ̀ bá a ṣe tẹ́ aṣọ méjì yẹn sílẹ̀ lẹ́yìn á gbé sí àárín bẹ̀ á dẹ̀ dáàbò bó ṣe yẹ ká dáàbò yẹn náà kì í ṣe pé á bọ pint kan fún á wẹ̀wù kan fún pàtó ń sọ pé ọ̀rọ̀ ìhòòhò tí wọ́n bá fẹ́ bọ pint fún ṣáwọn kan náà ni wọ́n bọ̀ bó ni mo ṣe ní tú sí òòhò. salamu alaykum wa rahmatulah. alaykum salaam wa rahmatulah. jazakumullahu khairan. yọ mo fẹ́ mo gbọ́ nípa ọ̀rọ̀ ìmáfi iná fi ń pa nǹkan bíi pé mùsùlùmí ò lẹ́tọ̀ọ́ sí láti máa fi iná pa nǹkan ṣùgbọ́n àwọn nǹkan kan common ní àwùjọ wa ń bì ká má tiẹ̀ ní bóyá àwùjọ wa méjì ló yà sí bọ́ àkọ́kọ́ bóyá àwọn àtàbà máa ń travel bóyá bíi bóyá Republic of Benin nǹkankan tàbí ní bóyá bíi ká tó ń padà sí bóyá bíi side Kwara yẹn a máa ń rí bí àwọn ìgbín kan ní òkòtó àbí kéékèèké wa máa ń fi ike ọ̀dà eh, ike ìjọba sórí wọn máa ń wọ́n wọ́n máa ti ń ṣe ó ti báyìí bí iná wọ́n máa ń kó sí omi wọ́n á sè é pé kó lè yọ fúrúfúrú dáadáa ẹlẹ́ẹ̀kejì. ìyẹn ò sínú tí wọ́n sọ. naam naam tí wọ́n sọ ni pé a fẹ́ pa nǹkan. naam káwa finá mọ nǹkan sọ ni. ẹni pé a lè fi mí sínú kíní kan. báwo lo ṣe fẹ́ ṣe tó fi fẹ́ ṣe tó o bá fẹ́ ṣe wàá fata sínà ni wàá dẹ̀ síná kó tó ṣe gbogbo wọn yẹn kò sí bó ṣe fẹ́ ṣe. naam ẹlẹ́ẹ̀kejì ni eh, sójà eh, ìjàlọ. kí ni jẹ́ báwọn. ìjàlọ èrùn eh, ìjàlọ tó máa ń wọlé. bí irun ní new site a máa ń rí nǹkan tẹ́mi gbọ́ yé ni pé wọ́n ní a gbọ́dọ̀ fi iná pa wọ́n. kẹ́míkà ni tí wọ́n bá ti ta kẹ́míkà síbi kan wọ́n á sá lọ wọ́n á disappear. torí èmo ti rí ibì kan tí mo ti challenge wọn bẹ́ẹ̀ wọ́n á ní à àwọn ti lo ike. ìyẹn gangan ló yẹ kó answer ni question. ká máa fi iná lé nǹkan pa. kò sí Islam ò fọwọ́ sí for example bí àwọn bat mosquito bat kan tí wọ́n ń ṣe electrical one náà máa fi pa tó bá yẹ pé wọ́n gbé kalẹ̀ ó wá kó sí fún rẹ̀ that's a different thing but kì í ṣe pé ká máa fi lè pa n táwọn afa sọ lórí rẹ̀ ni. ẹlẹ́nkejì ni ọ̀rọ̀ ẹ̀kẹta ẹ̀kẹta ah, ok ìkẹta ni ó ṣẹlẹ̀ pé bíi ká ní bí àwọn stars sọ síwájú pé ká ní bóyá bí onísúfì àbí bí family eh, background ọ̀pọ̀lọpọ̀ wa kán ti wá rí pé bóyá ọmọ yìí bó ṣe burú tó ó ti wá di onísúná kán máa fi ṣàwàdà bẹ́ẹ̀ pé ó burú ládùúgbò pé ó ti wá dé nísúná oríire kan nìyẹn náà wọ́n á ṣẹlẹ̀ pé kí bàbá ẹ̀ wá máa sọ fún pé kó máa sọ ń lé pé ah ibi ni kí ẹsìn mi sí o tí mo bá kú tó dẹ̀ yẹ pé ẹni yẹn ò fi bẹ́ẹ̀ ó lẹ́yìn kó sọ nǹkan tí Allah subhanahu wa ta'ala pa lẹ́sẹ̀ àti nǹkan tó gbọ́ nínú àkọọ́lẹ̀ ọ̀sẹ̀ asọ̀rọ̀ sẹ́lá kò tọ́lọ́mbà ní kí wọ́n gbà ní kó wá ní ẹni tí mo bá ti kú o tọ́lọ́mbà kádàrà kí n wà ní kí n kú síbi tí ó jẹ́ àrọ́wọ́tó ẹ kó wẹ̀ mí ẹ kó sinmi ilé sì ni fàrándà ni wọ́n fẹ́ sin bàbá sí kí ni nǹkan tá a máa ṣe. ni bàbá ní kí wọ́n sìn òun sí. wọ́n ti fi ibi tí wọ́n fẹ́ gbẹ́ lẹ̀. tí bàbá tí òkú bá fi ọ̀rọ̀ lélẹ̀ tó yapa sí tí ọlọ́run fi lójijì náà sàlám sàlám àní tẹ̀lé. jazakumullah. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك اللهم صل على محمد وعلى ال بيت الازواج وذريته كما صليت على ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيت الازواج وذريته كما باركت على ال ابراهيم انك حميد مجيد السلام عليكم ورحمه الله